of the Carabao Cup finals on Sunday against Chelsea at the Wembley Stadium. Kylian Mbappe will take a pay cut to join Real Madrid. Let's talk about it on Blast FM 98.3 by 5 p.m. My name is Bola Hon Larry. My business on this station is done for today. Up next is Let's Talk About It with Dr. Lainka Joel Ayefele, M.O.N. and Dr. Enito Olusegun Bamidele, EOB. Thank you so much. Let's go now to Blast FM 98.3. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. bẹ́ẹ̀ ni ojúlówó nasco cornflakes kún fún èròjà tí ń ṣara lóore tó dára nítorí wípé old flaked cornflakes náà ni old flaked cornflakes ní apilẹ̀ṣe ní ìlànà tí gbogbo èròjà ṣara lóore inú rẹ̀ ò fi lè yingin oúnjẹ aṣara lóore ni adùn inú rẹ̀ àfẹnuwó ó sì dára fún gbogbo ẹbí nítorí náà tí àtijẹ cornflakes bá dé rí i dájú pé old flaked nasco cornflakes ló yàn láàyò oúnjẹ aládùn tó dára ní gbogbo ìgbà lójúpọ̀nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm la ṣe pa gbogbo ẹ̀pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣáà ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé tó bá bó ṣe ń gba àtẹ fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n agbàfọ̀n yípo ọjọ́. fast food bẹ́ẹ̀ ni ojúlówó Nasco cornflakes kún fún èròjà tí ń ṣara lóore tó dára nítorí wípé old flaked cornflakes náà ni old flaked cornflakes ni a pilẹ̀ ṣe ní ìlànà tí gbogbo èròjà ṣara lóore inú rẹ̀ ò lè yingin oúnjẹ aṣara lóore ni adùn inú rẹ̀ àfẹnuwó ó sì dára fún gbogbo ẹbí nítorí náà tí àtijẹ cornflakes bá dé rí i dájú pé old flaked Nasco cornflakes ló yàn láàyò oúnjẹ aládùn tó dára ní gbogbo ìgbà. be my ṣe tí mo ráyè travel out. a dúpẹ́. tí mo ráyè travel out. níbi tí bí gbogbo bí kò sí ṣẹṣẹ rí. ìjọba ti travel kan yìí. ah láti ìgbà covid mo ti ráyè jáde kúrò nàìjíríà last. tó bá wá ráyè lọ. tí bá wá ráyè travel. Eh. ipa ẹ. Eh? ó ní sọ ṣèjọba ni. ta ni ta ló ń sọ̀rọ̀ lẹ́yìn kùlé. ẹni ó bá ṣèjọba wọn sọ pé òkò kó lórílẹ̀‐èdè yìí. ta ni. ìbéèrè mo kúkú béèrè ṣe é ni. Eh, ní kíni ta ló pẹ́ sọ̀rọ̀ why don't you travel. mara náà ń bí ẹ sọ pé àti gba covid ẹ wo ayé nàmínàlẹ tí covid ti tẹlẹ tẹ wa. ọ̀gá sọ yín ọ̀gá má sọ bẹ́ẹ̀ o ẹ̀rí nǹkan parọ́ mọ́ ọ̀gá má sọ bẹ́ẹ̀ o ẹ̀rí wà <laughs> wà lọ́wọ́ ẹ kún. ọwọ́ mi kún <laughs> ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá sọ kínní kan fún mi. Ah, n hmm, jọ sọ kan máa gbọ́ sórí ìrìn àjò tèmi hmm. ṣe bí wọ́n ṣe lè dá travel èmi ò lè dá travel. Hmm. sórí àwọn bùkátà wà ńlẹ̀ tó yẹ ká ràn lọ́wọ́ tó yẹ ká gbé nígbà tí n bá wá lọ fi two million tí mo fi ra tíkẹ́ẹ̀tì. kò ń ṣe two million báyọ̀ ti di three million tó bá ti jẹ́ pé plane tó máa ń wọ̀ yẹn ni èyí tó máa ń wọ̀ yẹn is three point five now three point five báyìí. tọ́dọ̀ ewo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń bú mi pé mò ń wọ economy ah mr ayefẹlẹ ti ju lẹfù yìí lọ ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkọnọmì ní báyìí. kábíyèsí báyìí báyìí lẹsẹ lẹsẹ. lẹsẹ yìí. wo mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtìjú mo fi ń wà ní business class torí gbogbo oúnjẹ tán ṣàfù ńbẹ náà kò pé ọ kò pé mi máa ń padà tọrọ eléyìí tán lọ ṣàfù lẹ ẹkọnọmì ni pé irú eléyìí tẹ gbé lọ ẹkọnọmì ni kẹ gbé fún mi ṣe ẹ jọ ẹ jọ ẹ ẹ fún mi ní plate kan lára irú eléyìí tẹ gbé lọ ẹkọnọmì so bí gbà téèyàn kàn sanwó owó mọ́gùn ìgbà ẹ̀ẹ̀kan náà ni gbogbo wa ó bọ̀ ọ́lẹ̀. ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sọ. rárá èmi mo máa ń kányìn sínú plane <laughs> n tó máa ń dùn mí jù nbẹ ni gbogbo yín lẹ bọ̀ lẹ̀ pátápátá èmi ni màá kányìn nígbà mi bàbá kányìn tán làwọn eh, àwọn òṣìṣẹ́ airport ó ṣẹ̀ṣẹ̀ wá bá mi pé àyọ̀mẹ́sà yìí ń ka ayé fẹ̀lẹ̀ máa ń bẹ́ẹ̀ ni eh, ok àá wá lo eh, cabin chair ayé ìṣẹ́ fi wọ́ mi jáde. wọ́n fẹ́ assist ẹ̀. wọ́n fi wọ́ mi jáde wọ́n fi assist ẹ jáde bó ṣe sọwọ́ mi jáde yẹn ìwọ lọ mọ ìyẹn gan kọ́ ni ìyẹn gan kọ́ èyí tó ń dùn mí ń bẹ̀ òjò wípé mhm. mi ì lè dá lọ. bẹ́ẹ̀ni ó ṣe é ṣe méjì ẹyọ kan tàbí méjì ó sì ra tíkẹ́ẹ̀tì ó sì ra tí irú ẹ̀yin wo ó sì ra tíkẹ́ẹ̀tì àwọn. ẹ bá pàwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgànnì lu èbò àwọn èbò <laughs> àwọn èbò ó yín lé o. máa wá máa gbọ́ èmi nìkan two million plus ẹni tó ń tẹ̀lé mi àní ọmọ tàrúkọ tírí mílíọ̀nù mọ́ o. jẹ́ n sọ fún ọ má yọ lọ́kàn rẹ má yọ ìlú òyìnbó lọ́kàn rẹ. mi ìyọ lọ́kàn rẹ àwọn fáǹsì ẹ̀ wọ́n lọ́wọ́ ó yá ṣé ká tún yẹ̀ wò nígbà tí yẹ̀ wò tẹ́lẹ̀. bàbá mi lọ́kàn jẹ́ èyí tó wá bí mi nínú jù ni wípé èmi fẹ́ travel pẹ̀lú àwọn ọ̀bẹ ta wọn wá ní owó owó oye tèmi ń bẹ tí wọn á san fún táwọn tó kù san fún ẹkọ́nọ́mì làwọn ọ̀bẹ ta náà ó san fún ẹkọ́nọ́mì. àìrọ o wọn fẹ́ gbé ọmọ ra ni. ní kíni. bóyú fit fly ńgbà náà. béèrè lọ́wọ́ ẹ̀ ń gbọ́ evangelist. béèrè lọ́wọ́ àwọn tí ń ta tíkẹ́ẹ̀tì o fẹ́ ra tíkẹ́ẹ̀tì tiẹ̀ o fẹ́ ra tọ ọmọ ọmọ tó bá ti pé ten years sókè béèrè owó. ẹ sáyẹn bẹ́ẹ̀ tá ti pé ten years ni kọ̀ọ̀kan ọ́ orí òjò rí lọ. àbí wọ́n kàn bá èjì kan ni. wọ́n ṣàmàgbà síìtì wọ́n jókòó lórí síìtì náà. èèyàn kan tẹ gbéra wọn lẹ́sẹ̀ èèyàn gbé kan àwọn méjì àti gbéra wọn lápìn wà nù. lápìn wà kò sí lápìn kò sí lápìn nù. wọ́n máa wo condition tá a wà wọ́n á gbé lápìn ṣé mi ò lè gbé fọ́tẹ́bù lẹ́sẹ̀ àbí mi ò lè àríkè lẹ́sẹ̀. Eh, eh, wà á pọ̀n sẹ́yìn. ó gba àríkè lẹ́sẹ̀. àríkè wọ́ ọ tiẹ̀ mọ́ kọjá ìyá àríkè o. no lẹ́sẹ̀ eh, mi pé ẹ ẹ ọ̀dọ́ kátẹ̀ náà pọ́n wá fún wa ní discount owó ọmọ kékeré lórí ẹ̀ díẹ̀ náà ló fi ń yàtọ̀ sówó àgbàlagbà bíntín bíntín ni náà kí n wá ra tíkẹ̀tì àwọn àbẹ́ta hmm. màá ra tíkẹ̀tì tara mi màá ra tìyá àbẹ́ta màá ra tẹni tí láoló tẹ̀lé mi pa ọ̀ tẹ̀lé mi adi méje ẹgbàá mi tíkẹ́ẹ̀tì mo ṣí tíkẹ́ẹ̀tì ó lọ sí bíi sixteen million. ọwọ́ àjòkò wa rò pé ṣé lójú oorun àbí lójú ayé. mo àjòkò mo rò pé ṣé shortage ni eléyìí àbí géènì ẹyin ẹyin bẹ́ta àti yayin ẹ wá máa lọ. kán fi wọ́ lẹ̀ kán fi mí lẹ̀. Hmm. Hmm. kí ló wàá mọ̀ jẹ́. ó mú mi rántí orin kan orin tó yẹ kẹ́ ẹ kọ ẹ ah. dákun ẹ gbà mí o ó dàbí kò ṣe mọ́ òun mm. àwọn mm. kò ṣe mọ́ òun mm. olórin tí ayéfẹ́lẹ́ ń kọ òun. ẹkọnọmì sì lè lóòótọ́ n tó fi lé mú kọ́rẹ́ mi kan ní kí n wá ra fíríjì ó ṣàn pọ̀ ah, ó ní wá ra fíríjì mo ní mo ah. ní ìdí ẹ̀ iná ó ní kí n wá ra fíríjì n bò di ìjẹta lọ́ba tó pè mí yóò bí ẹ ràn mí lọ́wọ́ ẹ ra fíríjì yìí bá pè ọpẹ́ mi pọ̀ kí ni tó ta lè fi fíríjì ṣe ìyọkọ mi pọ̀ ní ah, bọ́lá fẹ́ gbé sí ìyọkọ mi pọ̀ bá ní ok bóyá kára fún kan lára àwọn tí àjọ ń kọ̀ wọ́rìn tán ṣe dáadáa sí wa wọ́n bá lọ́dà fíríjì ọ̀hún olówó ànulẹ̀ òun n ah, bá sì drive débẹ̀. ká lọ wo fíríjì yẹn compressor ti jó. ní kíni kíni. fíríjì tí ò ní lẹ́kùn. <laughs> kò ní lẹ́kùn. mo ní fíríjì yóò ní ní kí n jọ kí n ṣe cutting sí. kó o ṣe cutting sí sẹ́nu ọ̀nà fíríjì. ìlú ìtì dàrú. mo wá rí i pé nǹkan ti ṣe bàbá yìí mo á bèrè mo ní sẹ́ẹ̀tì mọ̀ nílé. pé pé pé ọ̀rẹ́. ó ṣáà ní ìdí owó by all means. ẹ mo á ní kí wá òpó lọ gbé lọ́dọ̀ sàdìgbò pé wọ́n dọ̀sà dìgbò ló ṣọ́ ma pé wọ́n máa ń fi àwọn fíríjì kan display síta pé à ń ṣe fíríjì níbí kórópó lọ gbé kan bẹ̀. oníṣẹ́ kò sọ̀rọ̀ tó fún mi ó nígbà tí òun ti kọ́kọ́ ta mọ́tò òun ó ní bí wọ́n ti gbọ́rọ̀ náà nìyẹn mo ní kí ló dé ó lóun gbé mọ́tò yẹn sórí kíní kan tán máa ń gbé sí lórí íńtánẹ́ẹ̀tì ó láwọn èèyàn ò tètè rà á ó lóun wá fún ara òun kọ kíní yẹn síta wá tà síta mọ́tò òun ò ní problem tó pọ̀ àmọ́ ẹ change compressor yìí sí ẹ then bá change compressor evaporator rẹ̀ evaporator ẹ máa change ẹ condenser rẹ̀ ẹ máa change airbag yẹ ẹ change ẹ then pé táyà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sì ti lọ ó ti lọ kò ní problem tó pọ̀ engine ẹ̀ ń short oil méjèèjì tẹ̀yìn ló lọ́jù ló lọ́jù but alloy wheel ò jẹ́ kán lè mọ̀ tẹ́ bá kàn máa change tiwájú méjèèjì then steering ẹ̀ náà steering rack ẹ̀ ó ń jò ó ń jò kì í ṣe pé ó fi gbogbo ara jò ó. tí o bá ń ṣe pé ẹ páàkì sílẹ̀ kó tó pẹ́. ẹ ẹ lè mọ̀ pé ó ń jò. ẹ tí ọba ti pẹ́ ẹ bá nìkan lẹ tó mọ̀ pé ó ti jò so then ẹ ẹ wo kíní bíi síìtì ẹ yẹn ó ti já sínú. kì í ṣe pé ó já lọ títí náà o. ọ̀pọ̀sùn ìlàṣẹ ló kàn máa ṣiṣẹ́ díẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀sùn ìbá ti ṣiṣẹ́ díẹ̀ ń bẹ̀ ó di tuntun padà nìyẹn. oúnjẹ fúláì tí mọ́tò yẹn ó dọ̀ọ̀lù mo ní ẹ ó ní ẹ ó láwọn pẹ́ńtà ní nǹkan tó máa ń fín sí i. tá a bá ti fín sí i ó di adi tuntun padà ó ní yóò mọ̀lẹ́ yòó ẹ rò pé ti chinko lè rà ni ó ní yóò mọ̀lẹ́ yòó. tẹ́ mo fẹ́ ẹ jọ tẹ́ bá ti lo mọ́tò yẹn díẹ̀ kíní stọọdù kan ti yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóòtù mẹ́ta mo fún mútáyà àtẹ̀yìn tápá bí tẹ́ bá ti lo díẹ̀ Ọlọ́run abòyìn láṣẹ ẹ ra stọọdù ẹ ra <laughs> ẹ wá jẹ́ kó jẹ́ lè tó gùn. kò ní spare táyà o ọ̀dọ̀ àkúè láti gbé táyà micra then a eh, kàn fi gẹ́gẹ́ post torí àlè sọ road safety lè mú wa. káàkì tẹ níbẹ̀ ò lọ́pàá o eh, eh, ẹ lè sọ fún wẹ́dà kó bá yín wá ọ̀pá rẹ̀ kó bá yín rọ ọ̀pá ẹ̀. tí ẹ mọ̀ so kò ní any problem. rárá gbogbo gbogbo òṣòro ẹ̀ náà kì í ṣe nǹkan kan tó. mọ́tò yẹn ò ṣe nǹkan tó ní problem lọ títí. tẹ́lẹ̀ máa wò ó bá ń tẹ̀sẹ̀ lọkọ̀ yẹn o. Ah, mọ́tò tó jẹ́ pé tá a bá gbèsè express mi kì í mọ̀ gbà tí mo dẹ́kun ọ̀gá tó bá jẹ́rù mi lọ́ra nǹkan ká bá fi rí ilé fílọ̀ mi. Ah, ká bá fi lọ ẹ. tó bá jẹ́rù mi lọ́ra nǹkan. wọ́n fẹ́ pa ẹ́ nìyẹn. ẹni rẹ lọ. mo lè ṣe o wọn ẹ bọ́ọ̀lù ẹ̀kẹ́ wá pè mí ní ẹjẹ́ ìsinmi díẹ̀. mo ti lu mo ti lu mo ti lu ọkọ̀ kan rí tẹ bá kọ́ start yẹ ẹ tún gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ tó pa tẹ bá ti start yẹ tẹ bá ti start ẹ ẹ tẹnumọ́ ẹ gbọ́dọ̀ pa náà. kí ló dé. Ah, iṣẹ́ rẹ̀ ò lè pé tẹ bá kárí bẹ́ẹ̀ ṣe start yẹ tẹ̀sí zunzun lẹ́ ń lọ. Ah. epo ò tí supply. bí ìgbà téèyàn ó ti yọ. bí ìgbà téèyàn ní tó. àádàbí àwọn mọ́tò tí wọ́n máa ń gbé kẹ́ẹ̀gì ẹ̀ sínú mọ́tò nìyẹn. <laughs> Eh, ẹ pa ẹ pa ẹ wà tún tán lẹ̀ ẹ tán náà lẹ̀ tẹ́ẹ̀ ní start yẹ. ó jẹ́ eh, ẹ tán náà lẹ̀ tẹ́ẹ̀ ní start yẹ. ti mọ̀ yẹ́ o èmi ti mọ̀. dáa kí ni kárí kẹ ṣé ó dáa kí ni kárí kẹ máa wà. ẹyin ẹwà òun náà tẹ o ẹyin tó lè tẹ bọ́ọ̀tì náà nù ọ̀dà òun lè tẹ bọ́ọ̀tì o. àríkẹ́ ni. ẹyin tó lè tẹ bọ́ọ̀tì wà mo sọ pé red button kó má tẹ red button o mo sọ pé green button ni green button ni life òun ló lọ tẹ dead. Ah, green button ti mú ẹ lára. ó lẹ́yìn ká kó òye mi o kí ni eh, àìsàn ìkẹ́sìpẹ́ méjì mi bọ́dì tó tẹ̀ bọ́dì tó tẹ̀. ìkó ìkọjá àbí sẹ́ lórí pé mo láago ọwọ́ yín ń taná lẹ́yìn tó fi kún àbí bó o. agolo pépè ọkàn bọ́tìn ló tẹ̀. bọ́tìn ló tẹ̀. bọ́tìn ló tẹ̀. àbí sẹ́ mo kọjá bí ni. ó kọjá bí àmọ́ ò ti fojú tẹ̀. we are live before that body you press that that bottle is the one that cut off cut off their line. ṣé kí ẹ oṣooṣù tún ti dé ni. oṣooṣù wo lóṣooṣù rẹ. bí sẹ́ máa sọ ọ́ wò lóṣooṣù ni dájẹ́ má jẹ́ eh, kó súnmọ́ bẹ̀ yẹn mọ́. jọ ṣé wàá ṣé o lè dákẹ́ ìṣẹ́jú kan. fún tani fún rédíò tó ń lọ lórí atẹ́gùn lójú kan ẹ má bínú ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé àríkẹ́ tí ọ̀gbádùn ni <laughs> ńlọ fa sábàbí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ wáyà kan mọ́lẹ̀ ọ̀gá àríkẹ́ point of correction àríkẹ́ tó ṣe gbádùn kò tí ì gbádùn kò tí ì gbádùn. ẹ ẹ wọ́n bá a bá ti sọ̀rọ̀ ní ìsìn ó là ń rọ́gà wá fín ọ̀dà gbogbo níta ẹ bá sọ mo ah, fara mọ́. ọ̀rọ̀ ọ̀gá ò dórí rédíò. Ah, ẹ ẹ bẹ́ẹ̀ bá wá mọ̀ bẹ́ẹ̀ mọ̀ pààrọ̀ mọ́ mi o ẹ mọ̀ pé mo sọ ẹran rírọ̀ mo sọ ọmọ rédè bẹ́ẹ̀ mo. mo mọ̀ pọ̀ gbádùn. Ah, mo gbádùn taratara sánransánran àbí ẹ̀yin ara lè yan ṣé bí ọ̀gá yẹn pé mo láìkì aago ọwọ́ yín tó ti wá ń di pé wọ́n mọ róòpù mi báyìí ní ìsìn. ọláìkì kò gbọ́dọ̀ sọnù tó bá sọnù ẹ̀yin lẹ mọ̀ bí ẹ bọ́ sí bóyá ah. wà láàfíà lẹ fi bọ́ ọbì kan. ṣẹ́gun. ah mo dákẹ́. kí ló dé. ah mo dákẹ́ fún. ọ̀rọ̀ àríkẹ́ sú ọ. ah. ẹ̀yin ṣẹ́gun èyí ò bá lùsì ogun kí ló kàn án rà wá ó kó ṣẹ́gun nìkan èyí lùsì ogun tí ò ṣe. Ah, tí ò ṣe. ṣọ̀ǹgbọ́ ṣọ̀ǹgbọ́ ṣọ̀rọ̀ nù lẹ ṣọ̀ǹgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣọ̀ǹgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. ẹyẹ ẹyẹ àkókò abẹ́yẹ òwìwí. àríkẹ́ kí wọ́n rí kan sí ẹtún kí ni kí ni. kí wàá ló ń fi àyà súnmọ́ kí ni. ó fẹ́ fún mi bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ajé ni. ó fẹ́ fún mi bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ajé fún mi. ó rò pé pọ́ńté bù aláìgé. <laughs> èmi ah. ti di ojú mi kò ń tayọ. àti ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n gbà tó yọ sọ́bsidì lára afẹ́fẹ́ tó rú mú àbí ní ìsìn tí òjò tún rọ̀ tán ti dá sọ́bsidì padà kí ló tún wá wọ̀ lé ní. bómi bá tiẹ̀ bẹ́lẹ̀ máa dìbà yẹn fọ́jọ́ mélòó kan. ó wọ súùtù ó tún wọ tún wọ jíǹsì lé. ọlọ́run fún ọ lálàáfíà. ọwọ́ jingo bẹ lórí we wish you ṣe ẹ̀ ń gbọ́ bá ní ìsìn ogun tó ti ṣe ò ní gbérí mọ́ sáwọn hmm. ará ilé ṣàṣìmọ̀. pé kẹ́ni. ibi ó kù sí náà ni. níbo ló kù sí ọlọ́run ọlọ́run wẹrẹ kò sí sí sákàlára tí a lọ. ẹhẹ ọ̀rọ̀ mọ́tò tá à ń sọ lọ́jà rẹ. ẹjọ so tó tọ́nà bá ṣe tí ẹ bá lè get mọ́tò yìí ẹ ní problem kankan. sẹ́rí mọ́tò tí mo fẹ́ tà fún yín kò sí ṣòro but nǹkan kékeré. just táyà méjì ẹ̀yìn lọ. ó ti lọ so tẹ bá ti yọ yẹn kúrò bẹ́ẹ̀ tẹyin lọ́jú ti wájú lọ méjèèjì wájú àti ẹ̀sìn lè fi yẹn lẹ̀ then ah, àní spear kò ní extra tire eh, then jáàkì ẹ̀ náà mo ti sọ fún yín kò lọ́pàá kò ní ọ̀pá ẹlẹ́bẹ̀wé ń tẹ́lẹ̀ bẹ wẹ́dà ni wọ́n bá yín rọ then steering rack ẹ̀ ó ń yọjò kì í ṣe pé ó jò lọ kì í ṣe lórí motion o ah, tẹ́ ẹ bá pààkì sílẹ̀ lẹ́tọ̀ bá múfù tán ẹni tó bá rí gbà tẹ́ ẹ múfù ló máa mọ̀ pé sárera kì í jò kì í dẹ́ ṣe jíjò ti bẹ́ẹ̀ náà ó kàn máa kán tó ẹ sì lè lo fóṣù mẹ́fà gan-an. tẹ́ẹ̀nì kankan ò ní mọ̀. Ah, then ac ẹ̀ ń kọ́ ac ẹ̀ yẹ kó tutù bọ́. kẹ́ẹ̀kan máa ní láti eh, change condenser ẹ̀ ò wà òkè then valve ẹ̀ ti ní problem tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo hmm. fi ń wò pé kí n kúkú ta kí n eh, kúkú ta ẹni tó kọ́kọ́ fẹ́ ra ọkàn mi ò ta fún un ẹ̀yin lọ́kàn mi ta fún un. sẹ́rígbà tó dé eh, ohun tó jáde lẹ́nu ẹ̀ mi ò láìkè ọ̀rọ̀ ẹnu ẹ̀ eh, kò sọ̀rọ̀ bí ọmọlúwàbí ọkàn mi ta fún. bí ìgbà tí mo bùn yín gan ni mọ́tò yẹn ẹ bá ń tẹ̀sẹ̀ ọkọ̀ lọ́kọ̀ yìí o ẹ dẹ̀ máa gbádùn ọkọ̀ yẹn. bá ń tẹ̀sẹ̀ ni o. because tí mo fi máa ń dẹ́kọ̀ mi ò mọ̀. honestly. tí n bá fi kúrò ní challenge báyìí ìgbà tí n bá máa dẹ́kọ̀ máa ní. Ah. tẹ bá wa fẹ́ gbádùn ẹ ṣe é rí mọ. ẹ má eh, tẹ èsì kò nídìí kẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ sí sẹ́rí cd player ó máa ń select buhari náà sọlá kan wà ń bẹ̀. permanent ni. mo fún yín iná ràn. iná ràn ọkọ ọmọ tí wọn tọ ọbẹ irú. iná ràn tẹ́ fi dé kù. dẹ rédíò ẹ náà kò okùn ẹ ti já bọ̀tọ̀ ọlọ́run bá bòyìn láṣìírí ẹlẹ́yẹlé lẹ́ẹ̀ gbé lọ́wọ́ á change rédíò yẹn fún yín. mo fẹ́ kó o máa yí kó n fresh. ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí volume ẹ lọ sókè o ẹ kàn ra ẹ eh, torí speaker tó wà lẹ́yìn yẹn ti ya gẹ̀ kí n sẹ́lẹ̀ ṣe pé ó ya lọ títí náà bọ̀tẹ́ ẹ̀ bá ti yí sókè kò ní máa dún kọ̀ọ̀kan kan ló ti tán so dábà ti yọ̀ yẹn kúrò mbẹ́ ẹ gbádùn ẹ gbádùn ah, ẹ máa gbádùn ọkọ ni ọkọ ni ọkọ ni in fact èmi àtọ̀rẹ́ mi tá a jọ rà á ah. ó ti yẹ yín ìgbà tóun ta tiẹ̀ ó tún regret. kóun ta kóun ta pé mo ní èmi ò ní ọkọ̀ eléyìí ta mo sì fẹ́ lo owó mi sí lára. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ọmọlúàbí ni mo ṣe o ẹ mú three million wá. kákan pàjọ ẹ̀ dé mo á wò mo ní ohun tó fi lè. in fact owó tí n bá gbà lọ́wọ́ yín mo fẹ́ fowó kun fi ra mú ni. Hmm. bẹ́ẹ̀ ni. ṣe pé bóyá mo broke àbí kékeré mo fẹ́ mo kàn fẹ́ change mọ́tò yẹn. ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín mo fẹ́ mo fẹ́ sọ kíní yìí fún yín ẹ̀ ní believe. kí nìyẹn. ọkọ̀ yìí kò wù mí ta tí ì bá ṣe àwọn tó jẹ mí lówó tí wọn ò tí ì fún mi ó ti yé yín àwọn tó mo ṣe àwọn bá wọn ṣiṣẹ́ tó wá pé owó wọn wọlé ni. mi ní ta mọ́tò yìí. no no no kàn máa ṣe ó dùn gbé lọ club. then mo rántí ṣe kí ni stud ẹ̀yìn ẹ̀ stud kan ti yọ ẹ rí i pé bóòtù mẹ́ta ló mu lẹ́yìn kí ni stud kan ti yọ ó kan lórí eré ni ó kan. ẹ ẹ bẹ ṣì lè lo bẹ́ẹ̀ for the next six months but tẹ bá ti rówó Ọlọ́run àbòyìn láṣìírí géètì lẹ ti máa rí. bọ̀rọ̀ báyìí ni kẹ kéèyàn dá padà. ẹ kàn jẹ kàn fi store ọ̀dọ̀ ẹyọkan yẹn sí tẹ bá ti fi yẹn sí. bọ̀bọ̀ tẹ eré ìsìn mọ́tò yóò ṣe é fín. ẹ ẹ ó máa ṣe é fín ẹ tí ó bá dàárọ̀ tí n bá start ẹ ó máa ń kán mi lẹ́nu silencer yìí sì máa kan omi lẹ́nu. <laughs> ṣẹ́rí èéfín tó tiẹ̀ tún ṣe yẹn gan. ṣẹ́rí èéfín yẹn ẹ rí i pé white lè fi yẹn. it's a sign of good health. ṣé ẹ bá rí mọ́tò tó bá ti ń ṣe èéfín dúdú. Mm, ló ní problem ó tó bá jẹ́ funfun. tó bá ti ṣe é fún funfun. Mm. Ah, bẹ́ẹ̀ bá ṣe ń lọ báyìí ó máa máa tú èéfín funfun yẹn tẹ̀lé tẹ̀lé yìí lọ ni. sòtọ́ tá a máa rí bí yàrá bí few kilometres. ẹ ní rèéfín yẹn mọ́ ọkọ̀ nìyẹn ọkọ̀ nìyẹn àní tí mo fi máa ń dẹ́kọ̀ mi ò ní láti kúrò ní challenge bàbá tí táyì máa mo ti dé bẹ́gà màmá máa tún béèrè lọ́wọ́ ara mi pé àgbà wo mo kúrò ń bàdàn hmm. so ọkọ̀ lọ́kọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀. ẹ má dẹ̀ cd tí mo sọ yẹn haruna ṣọlá yẹn wà mí permanently. permanently then hmm. eh, tọ́lọ̀ bá ti wá bòyìn láṣìírí hmm. ẹ kàn gbé lọ ẹlẹ́yẹlé wọ́n máa bá yín change radio yẹn completely. Eh, bẹ́ẹ̀ ló dẹ̀ ni ló náà ni radio ti wálẹ̀ nsìn. èmi kan fẹ́ fẹ́ change yẹ. o ti kọ́kọ́ fẹ́ rà sí i <laughs> bọ̀mọ kan wo pé mi ní ma choice yín ẹ ló lè jẹ́ eléyìí tó mo fẹ́ rẹ̀ kí n má lọ ra Panasonic sí <laughs> <laughs> i. Eh? ọ̀gá ogun ìdílé o gbọ́dọ̀ tó bá. ọ̀gá eh? sọ́rí àgbékalẹ̀ yìí eh. kò ná fẹ́rẹ̀ tí yín níbi kan gbà tari tẹ́lẹ̀ wé láwa ni bẹ́ẹ̀ sẹ́rí wé láwa ni yẹn wà láyé àwọn èèyàn ara mi sọ wọn ní jíṣẹ́ fún ọ̀gá rẹ o àwọn ansarudin ní ìjẹ́gbogbo wọn ni wọn máa ṣe wáàsí ìta gbangba fún wa ní inú àwẹ̀. èmi tiẹ̀ tún wá wò nǹkan kan irú àwọn méjèèjì ní ìsìn àwọn ará ẹni wá ṣe advert àti ọkàn sọ fáwọn ará pé ah tẹ̀yìn ara lè báyìí lè patronize wa o mhm. ẹ ra kan kakó iye obi àtọ̀gá kẹwọn mọ́ ọ lọ lé ah. Ah. Ah. buy two and take. ọkàn ni mo wò bẹ́ẹ̀ ni so ẹ kàn lè bi àwọn ará ilé tí wọn bá ní bòyí wìtìwìtì grab your copy. wọ́n bò wìtìwìtì. so kàn mú advert wá bí kàn máa mú wà wá lọlé. bẹ́ẹ̀ àbá ìmọ̀ gbọ́dọ̀ dáadáa lẹ́nu ọmọ yìí ni kí ló fi yàtọ̀ sẹ́ńtọ́ ta fíríjì fún mi tí ò ní lẹ́kùn. Eh, ẹ̀yin náà wọ́n mọ̀ fún nǹkan bá ń lọ ẹ̀yin náà wọ́n mọ̀ fún nǹkan. mo ní fíríjì yóò nílẹ̀kùn ní eob ṣe cotton sí ṣe cotton sí. sí fíríjì. ẹ synthetic ni <laughs> cotton tẹ máa. tó gbé lọ́dọ̀ sàdìkò. ọ̀gá ipat wọ́n ní eob wọ́n máa ṣe àjánà sí wọ́n ní ẹ̀yin lẹ́ máa ṣe wá sí ìta gbọ́dọ̀ nínú àwọn jẹ́ ìwà ṣe lálàyé fún ọ. torí njọ́tẹ́ bá pè mí kí n wá kọ kùránì ẹ ẹ mọ̀ kó ń bá ẹ má kó bá mi ẹni tó ṣe photoshop yẹn mò ń wa. <laughs> èmi gan ń wa. tó gbé orí mi sórí emir mò ń wa ń tọ̀ ń o. ọ̀gá wọ́n ti retí ni o àwọn ìjà sáwùdí. ọ̀gá ẹ tẹ̀ wá fetí kó bírèkì láwà ni ẹ fetí kó bírèkì láwà ni. wọ́n gbójú mi sí ni. wọ́n ah, eh. ti gba nọ́mbà mi o. wọ́n ti gba nọ́mbà mi. bẹ́ẹ̀ni wọ́n pè mí fún wàásù àwẹ̀. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni hmm. eh, alájà 007 ní Ìjẹ̀bú Igbó. ẹ eh, pé kí n wá ṣe wàásù ní Ìjẹ̀bú Igbó ó ní kọ́ máa bọ̀. Mm, ọmọ tó ṣe fún mi alájà olùjẹ̀gùn ó ní kẹ́ máa Oni ó ní ìfura yín ni ó ní kẹ́ máa ràn mí wá. lọ wo aṣọ yẹn. ó ní kẹ́ máa ràn mí wá. wò mí wo aṣọ tí wọ́n fi tó fi ṣe photoshop yẹn lọ bá mi wá rà. ok ẹ ń wọ lọ. ok mm. ọ̀gá tí mo wá rí nǹkan lomi ni. èèyàn la gbọ́dọ̀ lò. àlùfáà tí ọjà wọn ló máa ṣe nc. ẹ̀rọ èmi á kàn jókòó bí ọba so àfáà tí ọjà wọn máa ṣe wá sí lọ. no mm. déètì wo ni kàmú ẹnu déètì ẹnu déètì. ẹ jẹ́ ká àwẹ̀ bẹ̀rẹ̀. ṣé ìbéèrè àwẹ̀ ni àbí ìparí àwẹ̀? mi ì tí ì mọ̀. ẹ jẹ́ ká àwẹ̀ dáàrin. Mm nbẹ bá ṣe wá àṣìdánwò fún yín ní míìkì agolo méjì. jẹun sọ́mà fowó wọlé ni àbí ọ̀pẹ. ọ̀pẹ ni. Ah, lórí kíni. Ah, wọ́n mi ní ọ̀gá. ó ní àjẹ́ndà tiẹ̀. wọ́n mi ní ọ̀gá. ẹ̀ má tẹ̀lé lọ ọ̀nà bẹ́ẹ̀ ó burú ọ̀nà bẹ́ẹ̀ dangerous o. ara àwọn ọ̀rọ̀ ìràwọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan rè. yóò ṣe <laughs> stika. yóò ṣe stika yóò sì ta kàlẹ́ndà <laughs> yóò ta kàlẹ́ndà. ọmọ tí ń ṣe. àtẹnikẹ́ t-shirt. ọ̀gá ẹ jẹ́ ká mú déètì báyìí. <laughs> déètì kíni. dé ṣé wàá ti green white. àwọn white and green àbí white white. Mm. blue and white. ìyẹn gúnlé. okay blue and white. ní sùúrù ìràwọ̀ tó ń sọ pé olóògùn lẹ́ẹ̀kan mo sọ fún ọ ìràwọ̀ olóògùn kankan kò ní ẹni kò ní ná dẹ́m. ìràwọ̀ ká ní pé ìràwọ̀ lọ ní oògùn ni. ìràwọ̀ olóògùn. wo ọmọ tó yàwé níwèrè níjọ́sí. apani. kápólógùn ni ìbá pa á. Ah! so kò lóògùn ló fi ọmọ ń wèrè. ó dà ọmọ tó kó sí kànga. Hmm. ó búrawọ ni. ó bu ni eh. ká ní pé ìràwọ̀ wa lọ jẹ́ni tó lóògùn eh. tó burú tó lóògùn kà. kò lóògùn ká ọmọ kó sí kànga. kànga yẹn máa yabo ni. ọ̀dà ọmọ sẹ̀ tẹ̀rí ẹ̀ sí gbó táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bá ń wá nílé ńkọ́. ìràwọ̀ ìràwọ̀ ń ṣerú yẹn <laughs> ìràwọ̀ ń ṣerú tó bá búrawọ̀ tó bá ní máa lọ hmm. ó máa lọ ni tó bá jẹ́ pé fẹ́ lo fún ẹni hmm yóò gbẹ̀mí èèyàn ni. rárá máa lọ nìyẹn nìkan kọ́ a fi rámìrámì sí. Ah, so tí o bá ti fi rámìrámì sí. <laughs> máa lọ nìkan ọkàn máa lọ. tí o bá ti rámìrámì bẹ́ẹ̀ o ó sànú ẹ̀ nù ìrìn ẹ̀ wà limited ah, ó wà limited. kò ló mo fura sọ́gà. pé ah, láyìnká no dada no ọ̀gá ń pèsè ní. ọmọ sẹ́yìn ẹ̀yọ́ ọmọ ń wèrè oh. ẹlẹ́nìyẹn ò lóògùn no wọn fẹ́ ṣẹlẹ̀ wọ tọ́ba lóògùn ni ìbágbẹ̀mí ẹ̀. ọ̀gá fẹ́ ṣẹlẹ̀ wọ no no wọ́n fẹ́ ṣẹlẹ̀ wọ ìràwọ̀ ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ wọ kí ló má ṣe ìràwọ̀ o. torí ojú ọ̀run ló wà. ìràwọ̀ ojú ọ̀run ìràwọ̀ ń wọ̀ o. ó wò wọ́n lọ. wọ́n sọ̀rọ̀ ìràwọ̀ láì dáa o ẹni tó sọ̀rọ̀ ìràwọ̀ láì dáa. Òkè Àdó bus stop ló ti ń kéwì. bẹ́ẹ̀ni ó ní tó bá jẹ́ pé ìràwọ̀ ní oògùn ni tó fẹ́ rí lì bínú. dùgbẹ́ ní ìbálò. Ah, ah, dùgbẹ́ kéré ìdúnmọ̀ta ni ìdúnmọ̀ta ni yóò rí yóò bọ rẹ ni <coughs> ah, ọlọ́run ní kí ràwọ̀ mọ́ lóògùn o. ọgá ẹtẹ lọmọ ẹ lọ jẹ gbogbo. ta ni ṣe wá sí tán ni ẹ wá sí. onílé ẹkú ilé ọjà ẹ. ẹ mọ dáhùn. ìrọ̀nà ẹ̀ lẹ́láyìn mo bàa ṣe. ajá òṣùpá yìí ni fún ọba olúwa ṣe ìbà ọ̀sẹ̀ a ibi tómi tó ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ paná tẹ́ni ni omi tó ti ń jómọ lọ́wọ́ jẹjẹrẹ. Hmm. pẹ́tẹ́lẹ́wọ́ ọwọ́ ìbà téèdé àtẹ́lẹdẹ́ ẹsẹ̀ ìbà ìré kíire òní kòjọ máa wà lẹ́wọ́ àtàtà. ọláyínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. nǹkan mhm. bí n gbé ṣe ayéfẹ́lẹ́ tó ń kọrin. yóò ètí ń sun rárá ni o tó ń kéwì. abẹ́ yìí ń kọjá la. tó ń kéwì. ẹ ẹ ẹdú ẹdú ẹdú ṣé ayéfẹ́lẹ́ tó ń kọrin yẹn náà ló tún máa ń sọ̀rọ̀ lórí rédíò. no no èwo wá ni. ẹ máa sọ fún ọ pé sẹyẹ méjì kì í jọ sàkà ọ náà ni ajánilá tó ń dààmú Tinubu. ẹ ẹ ló náà ni kí ló sọ. ajánilá tó ń dààmú Tinubu kò jù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sẹyẹ méjì kì í jọ sàkà. ẹja ní láti. tó ń dààmú Tinubu kò jù ah. báyìí lọ. ó ti da. ayé pọ́lẹ́yẹ náà ni òun náà ló máa ń fún àwọn èèyàn ní mọ́tò òun náà ló wà ní ah, pẹ́sì. ọlọ́run mo ń gbọ́ aláàjì mi ì another source of income mi tẹ́ mi ṣé dandan ni ká ẹ lé mi láyé ni. ọ̀gá ọ̀gá kò sí wàhálà. overhyping yín ti pọ̀ jù. ọ̀gá overhyping kan. ọ̀gá ẹ̀sán owó yín di dọ́là yín máa fi sí dọ́là sanwó. èmi ah, hmm. dọ́là sanwó. owó tọ́nà gbogbo lè ṣẹlẹ̀ nínú ayé wa ṣe ṣẹlẹ̀. ọ̀yọ́ ọ̀yọ́ ọ̀mọdé ẹ máa yára yín báwo bákẹ́lù ní àdíyà ọ̀gá ṣe ní sùúrù hmm. iṣẹ́ mi wo ni mò ń ṣe. kò síṣẹ́ mi ọ̀gá ọ̀lẹ́ mo jẹ́ ẹ máa gbọ́ àwọn tó jó lóṣèlú tá ń gbowó wá látàbújá tá ń hmm. gbowó orí yín hmm. ẹ ẹ lọ bá wọn. tá ń gbowó orí wa ọlọ́run ló fi àlùbáríkà sí. sí kí ni. owó tán fún wa ni sọ di dọ́là ọ̀gá sọ di dọ́là. kó ní etí dọ́là jẹ bẹ́ẹ̀ ni kó ní etí dọ́là jẹ bẹ́ẹ̀ ni o ti fún mi dọ́là nínú. ṣé mo jẹ́ olówó ni. ó ní iye tí dọ́là kò jẹ́. ìgbà tó sanwó fún mi ní inú covid nineteen dọ́là ló fi sanwó fún mi. inú covid nineteen. inú covid nineteen mo lọ lóyìnbó ń gbà ẹ mo ṣẹ̀ṣẹ̀ dé ní. ẹ ẹ tún lọ lú èbó. ọgá farabalẹ̀ travel àti ìgbà inú covid nineteen àbí inú covid nineteen. inú covid nineteen. ọgá inú covid nineteen. ọgá eighteen nínú ń bí. ọgá ìkẹtì akíndélérò kò kò lè ṣẹlẹ̀ náà yìí wa ọgá fọlọ́mí jọ̀tá lójú. ọ̀tá ọ̀gá ọ̀gá fi dọ́là sanwó fún wa. owó kẹ́ni. owó tó bá fẹ́ sọ lẹ́tẹ̀ yìí má fi dọ́là sanwó. ṣé mo jẹ ọ lówó yìí. ọ̀gá àsìkò yìí ni dọ́là ṣe gbà lọ́wọ́ yẹn. ọ̀gá ẹ̀ change sí dọ́là yẹn. mo wá ń wo mo ń wo condition ara mi <laughs> bí condition mi ṣe rí nsìn mo ń wo nǹkan tí mò ń pass through nsìn eh. mo wá ń imagine ẹ̀yin ọmọ tẹ́ ẹ wà tẹ́ ẹ̀ ń bá mi ń ṣiṣẹ́ pé kí ni mm. bó o condition torí wọ́n mọ̀ tún máa ro tayé fẹ́lẹ́ mọ́ yín lára pé kẹ́ ẹ ah, ah, yá wọn lówó. tó kọ̀ tó kọ. àwọn ibìkan wà tí mọ́tò bá bàjẹ́ o gbọ́dọ̀ gbé lọ fúnra rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ akíndélé ọ̀yà wẹ́lú mi tí ó gbé lọ ni. wọ́n wà ní á mọ́tò fresh rè ẹ̀yìn ẹni hẹ̀ mọ́tò fresh ni á títa lélẹ̀ nu wọn bayo bíobì ìyẹn ní rọ ìyẹn ya ah. ní rọ mọ́kọ́ lu wọ́n nì. ṣé wọ́n tún ní ẹ̀ tún ṣe ni. ṣé wọ́n ní ẹ̀ tún ṣe ni. Ah, ah. mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n. ẹ tẹ̀lé wọn lọ sọ́dọ̀ ayé fẹ́lẹ́ ẹ̀yin kò ẹ̀yin kò ẹgbọra yín. ayé fẹlẹ tún máa fún yín lówó. tẹ ẹ ebi ebi náà méjì náà lẹ fọ. tọ́yẹ kẹ́ sùn sílẹ̀ gbàrà bí ẹ sùn sílẹ̀ sígbà tó sọ pé òun fẹ́ gbé yín lọ sáyọ́tọ̀ efẹ́lẹ́ ẹ̀yìn efẹ́ tẹ̀lé ah ẹ̀rù ń bà mí ni ah, ẹ bá ti sùn sílẹ̀ bá ti tẹ̀lé la efẹ́lẹ́. wọ́n á gbé yín tẹ́ bá gbé yín débẹ̀ ẹ̀ fẹ́ mu mílíìkì. ọjọ́ mi <laughs> ó ti yé yín ẹ ta ló ní eléyìí tẹ́ kọlù yìí yẹn ní àmì ah, ìta morúkọ rẹ̀ ah, ẹ mú kọ rẹ̀ ẹ wo mo ní fọ́tò wọn lọ́wọ́ o ẹ wá wò fọ́tò wọn ṣé lè ní eh, hmm. hmm. hmm. eléyìí ẹ̀yin náà ò rí mọ́tò yẹn gidi kọlù nù gbàgbọ́tò. talẹ talẹ wa talẹ kọlù. tí ọba kàńtàǹtì baba kan aa ah, ah, abajọ no wonder baba kan tán baba yẹ kala ah, baba agbọnpa rẹ kọ kala <laughs> baba dájú baba yẹ kala ṣé yọjọ mi ẹ sọ tìbáyọ tìbáyọ ni kẹkọọ ni ẹ kàn fi kọ bọmpa ẹ tàbí Alhaji Bọ́ládé abala Bọ́ládé o ti yé yín yọkàn rẹ rìn musẹ ni ẹ wá yarí torí kò fẹ́ ṣe baba rẹ jẹ. owó bàbá mẹ́ta ó dé pẹ̀lú òyìn tí mo fi gba yìí lọ́wọ́ yìí ó dé mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé adẹ́ ti jẹ́ ti Táíwò Akínsọ́lá lẹ kọlù tàbí ti Gòkè Babalọ́lá that's right. ẹ bá tẹ̀lé ẹ bá kọlù ti Ifáńkálélúyà. ẹ bá ti jẹ́ mọ́tò Ifáńkálélúyà ni. òun ò tiẹ̀ sọ̀rọ̀. Eh? ọmọ tí fá máa ń ṣe ẹ máa kọlù mọ́tò yà kọ́kọ́ bọ́ọ̀lẹ̀ á rìn ráǹdì wàhálà ifá ọgbàdùn ifá wọn rìn ráǹdì ọkọ kí ló dé. àkọ́kọ́ yan awa tọwọ́ bàpò a yan a rìn ráǹdì a tún padà a tún rìn ni, àwa ní ẹ̀yin lẹ kọ lù mí. ẹ̀gbọ́n yẹn ni ẹ ẹ̀yin lẹ kọ lù mí. ṣe ó lè má jọ ọmọ tí yóò ju ọmọ ọdún méjìlá. yóò lò ẹ fún o. ẹ á ní ẹ̀gbọ́n. ẹ̀yin lẹ kọ lù mí lẹ kọ lù mí. mo fẹ́ béèrè nǹkan ẹ má bínú o ẹ díjú gbà yẹn ni. àwọn sì ń da tó bá lẹ̀ díjú gbà yẹn ni a ní ẹ wọlé sẹ́yìn ni wọ́n bá dẹ̀ fi wọlé sẹ́yìn. mo jẹ́ àìsàn tó tọ́ fúnra wa tí wọ́n bá kọlu mọ́tò mọ́ káyọ̀ lára o ló bá gbá mọ́tò mi òyìnbó wa tó lọ́ ló gbà. eob e tó bá kọlu àyọ̀ǹda ẹ̀ torí lọ́dún tí mo ti gbé mọ́tò yẹn fún wọn ó ti lọ sí ọdún méjìlá báyìí àbí bí tuntun ni mọ́tò yẹn ṣiṣẹ́ rí níjọ́ tẹ́nìkan wá fẹjọ́ ẹ̀sùn mi ó ní òun kọlu eob ní challenge ó ní could you believe pé eob ń tẹ̀lé òun lọ sí Hyundai office wípé kóun lọ mọye tán máa ṣe òun ní láti sanwó fún Hyundai office so ó ní kán fún un ní ọjọ́ tóun máa wá gbé mọ́tò padà mi ò ní eob yẹn ti pọ̀ jù ah, ọ̀gá mi no no. no ọjọ́ yẹn náà àjọ wà ní tráfíkì ni ọlọ́kadà ni ó wá fẹ́ gba àárín èmi àti mọ́tò kan mo wá wind down ní ọ̀nkú ibẹ̀ yẹn ò lè gbà yín o toró ṣe bí akọ́rọ́ síbi ọ̀kadà rẹ̀ mo ní ẹ kọ bọ́m̀bà o olóhùn òṣìṣẹ́ mọ̀ wá mo ní fine. sori àfìgbà mo fògùn sẹ́nu. sori maruwa <laughs> ọlọ́kadà àfi fẹ́rẹ́rẹ́ lọ́ba fa bọ́m̀bà ya lọ́ba ní kí n jọ nítorí ọlọ́run àmú nítorí ọlọ́run yẹn náà ni ni mi ṣe ní jọ ó ní kí ló dé mo ní ọlọ́run ó bínú pé pẹ̀lú bó o ṣe ga tó yìí ọpọlọ tó ń fún ọ kọ́mọ́ gbàrin méjì kò lè gbà yín ọtún wá ṣe akọ́rọ́ sí ah, ọ̀kadà yín mo ní ah mo bá mo ní ẹ jẹ́ ká ayọ́nà ò jìnnà sí wa ah, òun ni ẹ eh, mo ní òun ni jẹ́ ká jọ débẹ̀ mo ní káàkàn mọ iye tí wọ́n fẹ́ ṣe mọ̀kàn ṣẹ́jú sí rasaki ni rasaki bá ní ẹ páàkì ọ̀kadà ó ní ẹ páàkì ọ̀kadà yìí sí n kò <laughs> ní tẹ́tí sẹ́ni ọ̀kadà mọ́lẹ̀ sẹ́ni ọ̀kadà ló ti mọ̀ kí wàhálà ti dé lọ́mọ ní à ah, ẹni kájọ débi ni mo ní ẹ kálí bá mọ iye láyé bá ní àwa ò kí ń repair bí o a máa ń replace ni. wọn àdàrí repair bẹ́ẹ̀ ni wọ́n máa ń replace ni. ó ní èlò wa lọ́jẹ́ ló bá sọ yìí bọ́bọ̀ ní pa èlò owó ìfẹ́ yà mí ọjọ́ yẹn ti pé mi ò lè mọ. ìtẹ̀wá sí bẹ́ẹ̀ ń gbà wọ́n fẹ́ yẹ ẹ̀. Ah. òyìnbó kọlu mọ́tò mi gbà ah, eh. ó ń bọ̀ láti airport ni i'm eh. very sorry you know i'm in a hurry eh, mo ní no problem ọ̀rọ̀ sọ́rí sí mbẹ́ mo ní if I were to be my own car I would have been mind. another thing. Well, this is official car, you know. It's, it's just follow me to my boss. You explain to him. Ah. ah. Magnanimously, he may even say you should go. Hmm. Lọ́ba ni ẹ̀ẹ́n lọ́ba bá dábàá rẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní mo pò méjì ọlọ́pàá làwọn náà bá bẹ̀rẹ̀ sí mo ní ẹja àjọlọ. ẹja àdọ́dọ̀ ayéfẹ́lẹ́. labadibẹ oh, my my boss is not. mo ti dọ́gbọ́n sọ fún ayéfẹ́lẹ́ pé ẹ má dà sí o. ọ̀gá mò ń bọ̀ o tàbá ti dọ́fíìsì ẹ̀yìn ẹ má dà sí o. mo ní ẹ má dà sí o. ọ̀gá mò ń bọ̀ ní ìsìn ẹ má dà sí ọ̀rọ̀ wa o. mo ti dọ́gbọ́n sọ̀rọ̀. nàbà drive wọlé fíìm. ọlọ́run bá gbọ́ ayéfẹ́lẹ́ lè plan kù. ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. njẹ́ mọ̀kẹ́ yí ká sì yí kẹ̀kẹ́ yí náà ní mọ́tò. ìdò òdì ẹ̀ ọ́ kí n máa kì ọ́. oògùn mọ́tò tọkọ lù mí ó wò pé a ìkàmọ́ ni yíyó elox. jíìpù yìí. elox ṣé ẹ fẹ́ bá yí ọkọ̀ jẹ́ ni ló bá ṣe ra yẹ̀wò làwọn yẹn bá ń kí sẹ́ńsà ọmọ ọmọ how are you my brother. ọ̀gá ẹ àwa la wà ní pati kan báyìí tẹ wá ń yọ yẹ. Ah, ẹ ṣe ọjọ́ èmi lọ́lọ́pàá kan báyìí tó ń yìnbọn sókè tíkítíkí. Ah, ẹ ṣe ọjọ́ thank you very much. <laughs> mi yìí ká ṣe yí kẹ̀kẹ́ rẹ̀ wọ́fíìsì ẹ̀ náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ padà. sọ wá rí ẹni tó ń pè ní fẹ́tì fẹ́tì yàtọ̀ gí fẹ́tì bá ní mọ́tò yín yẹn tó wọlé yẹn kò ní lè jáde mọ́sà ó dìgbà tí ẹ bá tún mọ́tò tiwa sí ring road ní ọ́fíìsì ẹni tí mo lọ ring road lọ́fíìsì wọn wà. àyọ̀ǹda ẹ̀. wọn bá yín wọn sọ̀rọ̀ nípa iye tí ẹ fi tún ṣe láàrin ìṣẹ́jú àyá táyà mẹ́rẹ̀ẹ̀rin elox ti bẹ̀rẹ̀ sí ní jò lọ́lẹ̀. iye òbí wà láyọ̀ dájú. <laughs> mo ní. ọ̀dájú béèyàn bẹ́ẹ̀ tún ọkọ̀ ọkọ̀ eob téèyàn bá fẹ́ tún ta ní tuntun ní ìsìn wàláì tuntun ni láti ọdún méjìlá sẹ́yìn tó ti ń lò. èsì rẹ̀ dẹ̀ ti ṣe ó ti ṣe. wàhálà ọ̀làwẹ̀wẹ̀ ìwé dáńdá kẹ́kẹ́kẹ́. èmi náà mo máa ń gba èsì rẹ̀ ni. irọ́ o mo fi máa ń ṣèrègùn fún wọn o mo ní ẹ wò ó ayéfẹ́lẹ́ ra ọkọ̀ fún mi mo tún ṣe o bọ́lọ̀ bá ràn mí lọ́wọ́ tí n bá fẹ́yìn náà ní kankan tẹ́ ẹ bá bàjẹ́ àdàbí ọ̀dà fún yín. àbíyamẹ́ ah, ah, ah, fún yàn pọ́nlé ni ẹ jẹ ìyà ó jẹ ìyà ni. Ah. ṣẹ́gun ah. ọ̀rọ̀ burúkú ṣe wá. Àlàbí ọ̀dà fún yín. Àlàbí ni ọ̀dà fún wọn. Fẹ́mi Àlàbí ọ̀dà. Ọláyínká Ayéfẹ́lẹ́ ló kọ tèmi elójúmọ̀ká ti gbogbo ayé ń pèlẹ́ nìkan ṣo jagunlabi ti ń para lé bí ẹni ń parọ́ bó máa ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjàkùnrin mẹ́ta ti bẹ́ngàn. Oh. ká tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sọ fọlọ́run pé ògo ni fowókọ rẹ o. àkókò ìyọ̀sọ́ lọ́run lọ́run lọ́run ìyọ̀sọ́ lọ́run lọ́run. bẹ́ẹ̀yẹn bá bímọ bó ṣe yẹ kó bímọ nígbà míì yóò complain pé kò sówó lọ́wọ́ òun ó ń yọ̀sọ́ lọ́run lọ́run ni o. mo ti rẹ́ni tó ń sọ fún ọmọ rẹ̀ pé sásìkò tó yẹ kó wá rèé ó tiẹ̀ yẹ kó sì délé oṣù méjì kóun fi kájọ kó tó di pé yóò wá ó tún yọ̀sọ́ lọ́run lọ́run nínú ẹni tó bímọ bá a ṣe ń bímọ kò lè mọ ìrora tẹ́ni tó ṣe IVF ńlá kọjá hmm. kó tó di pé wọ́n tiẹ̀ sọ pé wọ́n kì í kú ewu ọmọ hmm. ṣé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe IVF òun náà ló tún rí gbẹ́jọ́ láyé nká tó bàjẹ́ lójú ọ̀nà kí la fẹ́ ṣe owó ti lọ ìrora náà sì tún bá lọ tàbá sì tún bẹ̀rẹ̀ lọ́wọ́ Olódùmarè èyí àti ṣe tí gbogbo nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀ a ní bó ṣe wo òun òun lòun ṣọlá òun ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀wé ńgbà tá a wà níléèwé mm. torí wọ́n sì pé gidi gan-an tó fi ṣe senior boy nígbà kan mo tún béèrè ní nígbà tá a jáde sínú ayé ìrìn àjò iléèwé àti ilé ayé ọ̀bára mu hmm. tó bá tún wá béèrè pé kí ló ṣẹlẹ̀ tọmọjú òní torí ẹ pé gangan tí ò wá rówó kà tọ́jẹ́ pé dọ́làdì ti ń gbé gbogbo póònù kíláàsì pátápátá ló tún wá ń rọ́wọ́ mú àtúnimọ̀ yàsá olóhùn ọba àṣeyọ̀wù nígbà tílẹ̀ mọ́ yìí àwọn tí wọ́n yẹra wọn wò nígbà gbogbo tí wọ́n yẹ ìfúnpá wọn wò yẹ gbogbo ara wọn wò gan nígbà míì ikú apá ojú wọn dé wọn ní àá bó ṣe tọ́jú ara rẹ̀ tó eléyìí tí ò tiẹ̀ wàá rán èèyàn rárá bórí mílìkì yóò mu bórí kìnní kan yóò jẹ bórí yẹn yóò jẹ kọ̀mọ̀ pé bp ń lo òkè kọ̀mọ̀ blood sugar wò síbẹ̀ ara rẹ̀ ó sì tún lè gbàǹdì tàbá tún bèrè lọ́wọ́ olódùmarè àtúnímọ̀ yàsá olóhùn ẹni abisílẹ̀ ọlá mm. tó ń pè ní bọ́láńlé èyí tó tiẹ̀ jẹ́ pé nígbà míì àbí sínú owó ni tá a lè máa sọ pé irú àwọn wọ̀nyí ló yẹ ká gbé business lókè hmm. ó lè ṣeé ṣe kí òkòwò má jẹ wọn lọ́wọ́ ẹni tá a bí sínú òṣì òun ìyá yóò padà tún wá gba ọmọ tá a bí sínú ọlá síbi iṣẹ́ hmm. yóò wà lábẹ́ rẹ̀ yóò sì hmm. tún máa sanwó oṣù fún un tàbá tún wá béèrè pé bó ló ṣe change báyẹn tọmọ tó yẹ kó jẹ́ ọmọ olùṣí wá padà wá dọmọ olówó tọmọ olówó ọjọ́ ni wá padà fẹ́ di ìdàkejì kí ló dé Olódùmarè ah, ah. àní mọ́ yàsáwò òun ṣe òun tó wù ú ni tó bá jẹ́ pé èèyàn máa kúnlẹ̀ yàn láyìnká èèyàn ò mẹ́rin tí èèyàn ò bá ṣọ̀rẹ́ torí lọ́pọ̀lọpọ̀ gbà ibi àfojúsí ọ̀nà kì í gbàbẹ̀ lọ àkàìmọye òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí padà wá di pàtàkì igunlé tabasùn béèrè lọ́wọ́ olódùmarè àtúnímọ̀ yasawu lòun ọba ṣèyóòwú ni o hmm. ẹni wọn rere tọpẹrun súná rẹ láyìnká hmm. tí ọ̀pọ̀lọpọ̀ jẹjẹjẹjẹ tí wọ́n sì fẹ́ pariwo síbẹ̀ tí wọ́n pariwo pé ha ọmọ eléyìí mọ̀ tiẹ̀ ó kó kinní kan wá ni mm, ó lè padà wá gòkè àgbàdo ààyè kan kó sì tó fìdí rẹmi ẹni tá àti ẹ̀ wá rí ẹran súná rẹ̀ pa rárá tí bàbá àti ìyá rẹ̀ lọ́dẹ gèrè kan ti rí balẹ̀ rí ẹja tàbí kọ̀ǹkọ̀ lọ́jọ́ tí wọ́n padà kó mọ rẹ̀ jáde ó lè padà wá là kó lu kó dè yẹn ńlá láyé tẹ́tùmọ̀ béèrè pé bó ló ti kàn àbó ṣe ájò wo ni àyíká ah. tàbá tún béèrè lọ́wọ́ olódùmarè àtúnímọ̀ yàsá ò lòun tẹ̀yẹ̀ bá wo àwọn èrèdí àtàwọn èrèdí míì ah. àwọn tájọ kí january tí ò sí láyé mọ́ ah, àwọn tájọ ṣe happy new year tí ò sí mọ́ àtàwọn èèyàn míì tájọ kíra wa kú oṣù kejì tí ò tó sí mọ́ oh àbáwọn tájọ kíra wa ní kùtù àárọ̀ yìí tí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí mm. wọ́n ti sọ jígà wọ́n sì ti gbò wọ́n mọ́lẹ̀ tàbá béèrè lọ́wọ́ mm. olódùmarè pé kí ló ṣe jẹ́ àní ṣe wò lòun ṣọlá òun ẹni tí ń sin lọ́hùn lójú méjèèjì mm. Hmm. tó sì jẹ́ pé kì í pa sunday school jẹ́ ó ń lọ chọ́ọ̀chì ó ń sànlá hmm. mẹ́wàá nígbà míì àkójàmbá ah. tẹ́tùmọ̀ béèrè pé àbúkò sólódùmarè oh mọ́ ni nígbà míì sì ni ẹni tí ọ̀ràn yàn hmm. kọ̀ràn yàn rárá kò gbọ́ lọ́n gbọ́ kò bá nọ́bì gbọ́ kò bá jésù rìnrìn àjò yóò sì túmọ̀ náwó mọ̀ kárí ẹ̀tùmọ̀ béèrè pé bó ló ṣe ṣe ah. olódùmarè ohun tó fi ń jọ́lọ́run kò yẹ nìkankan o agbára agbára tó ni níwájú ọlọ́run olódùmarè ọba tó ń ṣe òun òwú fẹ́ ni òwú láàkó tó wù ú kò ṣe é bùsùn bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè mú un sí ojoojúmọ́ là ń wá ojú ẹ̀ káyé wa ó lè bá a lójútù àròjù rẹ àmọ́ wọ́n rú gbogbo ojú ọkàn ọkàn gbogbo ẹ̀dá pátápátá ń bẹ níkàáwọ́ ọwọ́ nìkan ṣoṣo kìkìdá àṣírí àṣírí rẹ pọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó láṣírí níwájú ìwọ lọ́hùn torí ìhòhò gedegbe ni gbogbo wa wà ìwọ ni wọ́n ń pè láládìpẹ̀lẹ́ ẹ̀sán tó lọ́ngọ̀dẹ̀ èèyàn nígbà tó bá tó yá ó rẹ̀ hàn pọ́ lọ́hùn ni ọ́ kò sí bá lágbára ayé ṣeré lágbára tó ṣé yóò ní kílẹ̀ mọ́ṣú ni àbí k kílẹ̀ mọ́ mọ́ èwo nu alágbára ayé tó lè sọ pé àníṣe bá a kò bá ti tó oòrùn ò gbọ́dọ̀ ràn bẹ́ẹ̀ lòṣùpá ò gbọ́dọ̀ jáde ọlọ́run ìwọ nìkan ló ní gbogbo agbára ajẹ́pẹ́ gbogbo alágbára ayé pátákì ń tàn àwọn jẹ lásán ni èyí tó bá fi ámì sí ló fa ámì sí wọ́n ní oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ni ò pé hmm. àkàìmọye ewé tó pé tó oògùn ò sì jẹ́ àṣẹ tí ń bẹ lára ẹ̀ bàbá mi dùmàrè ti ká kúrò hmm. torí gbogbo àṣewé àti gbò ń bẹ níwọ̀wọ̀ nìkan ṣoṣo àpé a ní ò jẹ́ tó bá jẹ́ tó jẹ́ jewé àti gbò lọ ojoojúmọ́ ayé la fògo fókọ̀ rẹ ìwọ la ìkú tó lè kú àìsà kì í ó tún lágbára ọ̀run ọba tó relevant ọba tí tètè dé hmm. bẹ́ẹ̀ ni kì í léètì ọba tí ń dé láàkó ti tiẹ̀ ah, ah. bẹ́ẹ̀ ni àákò tó fẹ́ kó òun dé ni ó dé àákò tí ó sì yẹ̀yàn ni ó padà wá dé sí ọlọ́run ni o kì í ṣe èèyàn àtìlẹ́yìn ìpè hmm. agbára tó ń gbágbára mi oh. òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni á hmm. dúró ti ni nígbà alẹ́ bá rọ ọba tí ń fẹ̀yìn pọ̀nyàn nígbà tilẹ̀ bá pò yìí ayé sọ pó tán ayérayé sọ pó kù ṣé tayé ni ó ṣẹ ni àbí tayérayé ayérayé tó gbáyé mi láì mú mi sí ìwọ tó gbé kúlù tí ò sì pòfóló hmm. yidiyidi lọ́lá yẹbẹyẹbẹ níre hmm. kìkìdá ògo kìkìdá àràwọ̀ ìwọ tó ń gbénú ọ̀run ṣù tó wọ̀ ojú òfurufú ò wà ní fèrèsé wọ́n sì ń pè ọ́ ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ tó ju gbogbo ìmùlẹ̀ lọ ìwọ ló ń sọ gbogbo ìmùlẹ̀ dì múlẹ̀ mú fò ah, ah. agbára tó o ní yìí mọ̀ kọjá bẹ́ẹ̀ oh ta ló tú ọ ta ló sì tún ju ọ lọ ohùn rẹ dàbí ìró omi púpọ̀ ohùn rẹ mú kí agbọ̀n àgbọ̀n rí ó bí wọ́n lóhùn rẹ fagi kédárì oh o kì í ṣe èèyàn tó kun fi lè rí ọ tó sá tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn tókè ńláńlá ń fò bí àgbà tó kékèké bí ọ̀dà àgùntàn oh tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè oh. a pé ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Planning on relocating to Canada, USA, Australia, or Ireland, or even the UK in 2024, but don't know how to go about it? That is why TGM Education is here to make it happen with an astonishing 95% success rate. Come explore scholarship opportunities, tuition discounts, accommodation deals, flight ticket savings, post study work permits, and even permanent residency at the TGM Study Abroad exhibition in Ibadan this February 2024, all for free. Admission on the spot and incredible benefits are waiting for you, all for absolutely completely free. Mark your calendars for Saturday, February 24, 2024, 10 a.m. sharp at Jobo Center, number 1 Harvester Drive, Liberty Road, New GRA, Ibadan. Reserve your seat now at www.tgmeducation.com forward slash Ibadan. For questions or inquiries, call us on 0908 807 2048 or 0908 826 5281. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdìyàn ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o. ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn beginning from twenty to thirty 28 March 2024. It is a great opportunity for you to visit the site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. And finally, ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbèé dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ọlọ́run àwọn bá kò níyà. ọlọ́run àwọn bàbá wa. ó pa kìnìún lẹ́nu mọ́. ọlọ́run àwọn bàbá wa. ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ń ya kẹ̀tíkẹ̀tì lọ sínú ìjọ CAC òkè àmì níbi ìsọjú olóṣù mẹ́tamẹ́ta tí í ṣe wákàtí àtúnṣe àkórí tọ̀tẹ̀ yìí ni ọlọ́run àwọn bàbá wa. bó ti ṣe ṣe nígbà wọn ni ó wà títí di òní kí ló ń jẹ́ òkú pupa tàbí ìjì líle níwájú ọlọ́run àwọn bàbá wa tí ó bá dé ìjì ayé rẹ̀ apanumọ́. bẹ̀rẹ̀ ní wednesday sí friday twenty first to twenty third february twenty twenty four wednesday àti thursday jẹ́ ìsọjí five pm to six thirty pm friday sì jẹ́ ọjọ́ tí kìkì ọ̀rọ̀ ìyìn àti àdúrà ti ń mú ẹ̀rí dání yóò máa jáde láti agogo mẹ́wàá alẹ́ títí di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì. wo bí ẹ̀mí mímọ́ ti ṣe rúbọ àwọn ìránṣẹ́ rẹ̀ pásọ ea ògúnyẹmí. evangelist aa adams. pásọ ṣẹ́gun jacob. wòlíì ti ọ̀lànìyí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn olórin ẹ̀mí. ìjọ wà ní òkè ọ̀mì bus stop along ládùpọ̀ ìwó road ìbàdàn fún àlàyé zero seven zero one three eight two two seven nine one. wọ́n ti ṣe wà ní àtètèkọ́ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ayé rẹ̀ wá pàdé jésù. jésù jésù. dárúkọ ẹ fún àwọn èèyàn. Ah, ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi àdìsá ọmọ ọmọ sí ọlọ́yọ̀. tó ẹnìkan kò ní jẹ́ àwọ̀dé àkọ́ èèyàn ló ń jẹ́ jọmọ́ ojúlówó amọ́ yẹ̀rẹ̀bá tàǹtàní ọmọ yín ká ẹ̀ fúlẹ̀ ọmọ bàbá tíṣà fọl adéjọlá tó gọ yín sí olùkọ́ bẹ́ẹ̀ni wà sẹ́ni sẹ́ni ọ̀gá f-a-u-l fọl f-a-u-l fọl i don spell am. you know ọ̀jìnlẹ̀ wa mọ̀ yẹ̀rẹ̀ wá àtàntàní. àtàntàn. bẹ́ẹ̀ni ajá ńlá tó ń dààmú ah. tinubu kọ jù báyìí lọ. ajá àbí ẹja ńlá tó ń dààmú ibú. wà á sẹ́ndẹ̀ sẹ́ntì. wà á sẹ́ndẹ̀ sẹ́ntì. kò ni. ẹja ńlá tí ń dààmú ibú. ẹja tó ń dààmú ibú kò ju apá lọ. ajá ńlá tó ń dààmú tinubu kọ jù báyìí lọ. mo gbé búrẹ́dì ni mi ò la búrẹ́dì mọ́lẹ̀. o gbé bọ́dì yìí. o let's talk about it àjọrò náà ni àjọrò ni. fawusa sọ fáwọn èèyàn. tọ́wọ̀ sọ lẹ́wọ̀n alẹ́kùnjẹ́ máa dẹ́kẹ̀ nàìjíríà dẹ́kẹ̀ ẹ̀ ń kẹ́jú mu sọ́ra kuke wa. no kò sí dikki náà méjèèjì o mi o ṣe dikki no gbogbo ibi tẹ́tí wa mo ni duk inda sọ́ra saurara kuke jí mu gbogbo eh. ibi tẹ́tí tẹ́tí sí wa. Eh. yóò wá yóò sì rí ku zo mu shirya shirya ku zo eh, mu shawara ku zo mu shawara shine program wanda kuke ji a joro let's talk ku zo mu shawara mm. let's talk about it in katanku ne a joro wannan ku zo mu shawara ku zo mu shawara mu yi shawara mu yi shawara o oh, si shawara <laughs> to muna gaishe ku in ka yi wani shi ma yana gaishe ku kí ló ṣẹ́kù. eob ṣì máa ń ràgẹ́ ṣẹ́kù. irọ́ o mi ò tí ì jọ yẹn gbé alájẹsẹ́kù kankan kó parọ́ o ah, ah, láyínká ń dọ̀ olùwọ́n náà bẹ̀rẹ̀ àjẹsẹ́kù. natural eh, ana gaishe ku an ki yi. Ah, ah, ah. a ní kò ṣẹ́kù ah múnà gé sẹ́kù à ń sọ pé gbogbo nǹkan ò tí ì blend ó sọ pé sẹ́kù ó sọ pé sẹ́kù kí ló sẹ́kù nínú rògbòdìyàn tá a wà yìí. mọ̀ n kí akuri mọ̀ n kí abori múnà gé sẹ́kù. àní nǹkan ò sẹ́kù sílẹ̀ ṣẹ́gun má nǹkan wá sọ́dọ̀ mi eh. tẹkuntẹkun ó ní ìbẹ́pẹ kan wà lẹ́yìn kùlé ọ̀dọ̀ òun. ìbẹ́pẹ tó gbọ́ lápòjú. ó ní òun lòún gbọ́kànlé òun àtàwọn ọmọ òun. ẹyẹ wa lọ jẹ ó ní ìkọ̀ọ̀kan làwọn ń ka ó ní ìjẹta làwọn jẹun last. ìbẹ́pẹ. ìbẹ́pẹ ìbẹ́pẹ tẹ̀yìnkùlé àwọn làwọn gbọ́kànlé ó ní tó bá ti tán àwọn máa fi ẹsẹ̀ rìn padà lọ sí oko àwọn tí àwọn ti wá sí gbòòrò káwọn lè wá máa mọ ọ̀nà táwọn á gbà bẹ̀rẹ̀ ayé tuntun. irú ayé tuntun mo ní ṣe nàìjíríà yìí náà ó ní bẹ́ẹ̀ ni sà ìbẹ́pẹlẹ gbọ́kànlé ó ní kéwọn má parọ́ fún mi ó ní òun tiẹ̀ sì ń yọ̀ nígbà táwọn asòkè gàrí sómi táwọn aṣeré lọ. pé kó wú kó wú ó nígbà táwọn bá padà dé àwọn á fi carrot wọn á fi mú gàrí. irú. combination èmi ò lè béèrè. kíláàsì wo ni carrot wà. ní tiẹ̀ wàá mọ̀ sọ́jọ́ ẹ̀pà àbọ̀jọ kúlí kúlí tá à ń sọ oníkíká bomi. ẹnìkan ṣẹ̀ mí. ní sùúrù ṣẹ́gun. ẹnìkan ṣẹ̀ mí àgbàlagbà ni mi ìdẹ́lẹ́ bá wọn jà. ta ni. bàbá yẹ wá ni Ah, tí wọ́n lọ ń kọ amọ̀nà tètè mọ́ bọ̀. àti ẹ kò tí yẹ kán pe amọ̀nà gbà yẹn <laughs> nísìnyí ló yẹ ká mọ̀nà tètè. kíyà lọ remix orin yìí o. ká mọ̀nà kọ́ wá sáré. ní kán mọ́ kíá. ká amọ̀nà sáré wá tètè máa bọ̀ amọ̀nà <laughs> máa sáré bọ̀ ní kán mọ́ kíá. máa sáré bọ̀ amọ̀nà eré. tán pariwo ọkọ nàìjíríà rè lójú agbami. Ah, ah àsọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. àsọkọ gan o tí ẹ ti dojú àsọkọ gan o tí ìgbéra létí agba létí létí omi. ọkọ ẹsẹ dojú agba mi báyìí ni. Ah! abẹ yìí tẹ wà lókè abẹyìn ni abẹyìn ni oh! abẹyìn ni o nǹkan ò rọgbọ o. tí n bá ti fẹ́ sọ̀rọ̀ wọn á ṣẹ́gun tí n bá ti fẹ́ sọ̀rọ̀ wọn á dẹ̀ dì mí ní gògóńgò mọ́ ah. wọn ní Yínká Ayéfẹ́lẹ́ mon ah, ah. ni ẹ wọn á ní má sọ̀rọ̀ you know you are you are a national figure eh, ẹ wo celebrity ti di nànà títì báyìí o ebi ń pa celebrity ti di nànà títì báyìí o. you know you carry national honour. ẹ fi national honour lèmi àti ìsọ̀rọ̀ o. you know you are mon. mon. you, know you are a senior citizen. ẹ pẹ̀lẹ́. mo ní mayor má jẹun wojú ẹ. ah ìwọ gan hmm. tó ṣe wà ní ìsìn. Eh, ebi ń pa àwọn èèyàn o eh, abẹ̀yìn ni o eh, abẹ̀yìn ni o kò ní bọ́ sórí o. àwọn tó ń ṣènáwó ah. most of them ò dáná mọ́ <laughs> most of àwọn onínáwó ò dáná mọ́. àní mo sọ mo pè wọ́n jókòó mo ní tí ìbá ṣe pé fígọ̀ tí mo pè yẹn ó ní mo ti fi sọ rí pé màá pé àwọn èèyàn jọ olúwa tó bá lè sìn mí débẹ̀ mo ní màá kánṣu ẹ̀ nígbà tó kọ́ gbaṣọ fún mi wọ́n gbaṣọ fifty thousand wá wọ́n nítorí pé mo pé fifty kílèsì jẹ́ fifty thousand mo wá pè wọ́n jọ mo ṣé nǹkan ṣe yín ni nǹkan ò rẹ́rìn ń ta nígbà tí mo bá wọṣọ fifty thousand tẹ́nìkan ò tí ì jẹun àwọn nǹkan ò rẹ́rìn a ní kí n ra tíkẹ́ẹ̀tì kí n wá ra business class mo fẹ́ travel out mo fẹ́ lọ mo fẹ́ lọ on holiday nínú ìta àwà yìí kí n wá ra business class. kò rọrùn. Eh? àìláṣọ ọlọ́run làkà ó tó àkọ́rò fún ọmọ ìwọ no àìláṣọ àìláṣọ ọlọ́run làkà ó tó àkọ́rò fún ọmọ ìwọ road allah wàlẹ́ àrùn tó dẹ̀ ń ṣe ogójì ló ń ṣe ọdún ohun tó ṣe abolade gbogbo lọ́ọ̀yà ló ń ṣe. gbogbo lọ́ọ̀yà tó ṣe abolade abolade salami. ayẹfẹlẹ de tún bomú kò jẹ kárí kọ àṣàbí. ayẹfẹlẹ bomú. kò jẹ kárí kọ àṣàbí. wà á máa lọ. ọ̀gá tàbárí ẹ̀ṣtà ìgbẹ́kẹ̀lé ayé wọ́ra wa wọlé orin. Eh, mi gbọ́. tábà rí ẹ̀sítà ìgbẹ́kẹ̀lé ẹ ká wọ́n àwọn wọlé orin. tábà rẹ eh, eh. ni gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ṣẹ́ ni káwá wọ́ra wọn wọlé orin. kí ló sọ yìí. ọ̀gá tábà rí ẹ̀sítà ìgbẹ́kẹ̀lé ẹ jẹ́ ká wọ́ra wọn wọlé orin. ọ̀gá nǹkan tó kàn nìyẹn o. ẹ ẹ bá ti rẹ sí. nǹkan tó kàn nìyẹn. ẹ ẹ bá rẹ ni wọ́n yìí káwọ́ra wa wọlé orin kí lá máa ṣe ń lé orin nǹkan tó bá jẹ mu la fi ń wẹ̀ mu eku ẹ̀pà ọjọ́ pákó àṣírí. eku ẹ̀pà ọjọ́ pákó àṣírí. pákó àṣírí hmm. ìwọ tó sì káwọn ọmọ Yorùbá rè ah, gómìnà Ṣèyí Mákindé yóò di ju bí ọṣẹ pè ní. no ó ti pè mí wọ́n ní tí wọ́n ti fẹ́ ṣe exam kí wọ́n kọ́ wọn ní Yorùbá nínú àdánwò <laughs> tí wọ́n ṣe àdánwò kí wọ́n kọ́ wọn. Ọlọ́run ní jẹ́ ara àdánwò. exam ẹ náà ni. ṣe mákindé pè ọ. yes kókó ìwọ ìwọ o. ebi sẹyẹ lẹrẹ. sẹyẹ wo sẹyẹ wo sẹyẹ sẹyẹ ama ìjẹsà ìjẹsà sọ̀rọ̀ nílò bi ọmọ tẹ ká ọmọ wẹ́lẹ́wẹ́lẹ́ ìjẹsà dúdú kò gbọ́n púpọ̀ kò gbọ́rọ̀ ojú ẹ ló fi sọ àjọjọ kò sọ. dona ṣe ìṣẹ̀lẹ̀ ló lọ àfún ah, ó ní kí n ask her ìjẹ̀ṣà dúdú ògbọ́n pupa ògbọ́n àbí ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. wà sẹ́ni ṣe ti ọ̀gá we are saying the same thing. Ah, kò sí nǹkan fi ọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ ìjẹ̀ṣà ṣe yí ló ń jẹ ọ̀gá. mo ní kò sí tá à ń fọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ ìjẹ̀ṣà eh, ẹyẹ. Eh, ẹ eh, wà sẹ́ni ṣe ló ti ọ̀gá. we are not saying the same thing. kẹ́kẹ́ la sọ ọ̀gá. wọ́n gbé ẹ̀fọn orí ẹ̀ lẹ̀ wa lọ sí orí ẹ̀ ṣọba yìí ti. ó rẹ̀ ó rẹ̀ ó ṣiṣẹ́ mọ́ ṣọba yìí ti ni. Ah, látinúwá látinú sim card ẹ ti gbóná. látòrí ìdodo. sim card ẹ ti gbóná gan. òun mi láti. ọgá kò dáwárí bí ọ̀hẹ́rù bẹ́ẹ̀ ni o. Ah, ah, àwa la mọ ìwọ́gẹ́ ò lè mọ ìwọ́ ò lè mọ àwa la mọ ẹ̀. àwa tá a jókòó tí ó la mọ̀ pé. I come from house I no come from asibiti. asibiti lẹ ló asibiti lọ wà padà síbẹ̀ bó bá ti kó òun bí. àwa náà mọ̀ pé wọ́n ń ṣeré òun gbóògùn lọ síbítù. sọ pé Saheed kó gbé ọ lọ. Eh. Eh. Ah, ọ̀gá ẹ fún mi lọ́wọ́ tí mo fẹ́ lọ nẹ́mẹ̀ kìlọ̀ brazil. mọ́là ni olóòótọ́ mọ́là ni olóòótọ́ ọ̀gá kìlọ̀ brazil. Eh. mọ́là ni olóòótọ́. Ah, ọlọ́run ẹ̀yin olórí wa ṣàánú wa. ṣàánú wa o. Ah, ẹ jọ ìyá ipò ìyá ipò àwọn tó ń ṣe ìyànnànà ẹ̀ ibi tí wọ́n dẹ̀ ìyànnànà ẹ̀ sí bóyá ká tún bẹ ìjọba ìpínlẹ̀ ẹ ṣàánú ẹ̀yin ìjọba ìpínlẹ̀ ẹ ṣàánú torí tí a gbọ́ ni wípé ńgbà wọ́n yọ owó kúrò lórí subsidy hmm. wọ́n ti fi kún owó allocation tí wọ́n fún gbogbo ìpínlẹ̀ hmm. kí wọ́n fi fún àwọn èèyàn ní ìdẹ̀rùn hmm. nígbà tí wọ́n ti yọ kúrò lórí subsidy so owó ajẹ́pọ̀ owó àwọn gọ́vnà yẹn ni ó yẹ ká ti béèrè àlàáfíà wa. Ah, ó ti dà ṣé ọwọ́ àwọn gọ́vnà làtún máa dúró sí àwọn tó ń kó nǹkan wọlé owó orí ẹrù tí wọ́n máa ń san ìṣọwọ́ tí wọ́n fi ń gbowó lé nísìn láyìnká hmm. bí owó dọ́là ṣe ń lò òkè lówó orí ẹrù náà ń lò òkè ní ń lò òkè. sórí owó epo ní nàìjíríà rò pa á ní owó ní ju owó epo lọ. ó láwọn ibì tá a ti yẹ̀ wò. Ah, ṣé orí owó tí à ń pa ní port ó tó nàìjíríà ṣe ayé ó tó wàá ṣe ọrọ̀ ìyẹn tó tún wá burú jù ń bẹ̀ ni wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo wa pátápátá lẹ́yìn tí wọ́n ti yọ sọ́bsidì tán à ń fúnjọba lówó. lẹ́yìn tí ti yọ sọ́bsidì tán bẹ́ẹ̀ ni à ń fúnjọba lówó gbogbo oúnjẹ tó ń wọ̀nyí gbogbo oúnjẹ tó ń wọ̀nyí tó ń wọ̀nyí mhm. kálukú ló ń padà dáwó padà fúnjọba lórí ẹ̀ indirectly ó sùn ní ọgbọ́n tí mo sọ. mo fẹ́ béèrè nǹkan kan ni. jẹ́ kó yé mi. ṣé bá ṣe máa bá a lọ ni ọwọ́ ta ló ti ń béèrè ni. <laughs> mo ní béèrè ni bí wọ́n ti ẹ̀ tún lọ. òbí sàmì the law is this how we are going to continue in Nigeria. yes. you no wan talk. you go talk o oh, by force. yes by force by fire. ah you no talk about ọlọ́mọdé a máa bá lọ báyìí o ṣé bá ṣe máa bá torí kò fẹ́ yé mi ni o. ngbà mo ti dá yé. kò fẹ́ yé mi ìrọ̀pá yé tí ó ti búlù tó báyìí o omoṣeṣe ní bàbá tó kọ amọ náà tètè mọ bọ ní nineteen eighty something ngbà dọ́là di one naira mélòó ni wọ́n tún orin kọ́ o. tí àwọn màmá mi máa ń sọ pé pọ́n nǹkan pọ́n nǹkan pọ́n nǹkan pọ́n nǹkan two ah. naira ní pọ́n nǹkan. ẹ jọ àbí two kọ́bọ̀ ní pọ́n ah. nǹkan àbí two naira. ẹ jọ nítorí Ọlọ́run eh, pọ́n nǹkan two naira ni two naira ní pọ́n nǹkan. ẹ jọ. gbà yẹn là ń ná ah. pọ́n pọ́n pọ́n two naira ní pọ́n nǹkan pọ́n nǹkan ní ìsìn èló ní pọ́n nǹkan ní ìsìn two thousand ẹ sì ní ká lọ fọkàn balẹ̀. èmi ò rí pọ́kàn kan fẹ́ balẹ̀ báyìí. samson samson tó bá sì lè mú kọ́kàn tí yín balẹ̀ níbi tẹ́ wà pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí wẹ́n ó lè jẹ́ pé ẹ ti ẹ ti ríbi tá à ń padà lọ ẹlẹ́ẹ̀kejì bóyá ẹnì conscience ni o aṣẹ́gun ìyẹn lẹ́nu ẹ irọ́ ni o àníyàn ah, ti tóbi jù lẹ́nu ẹ nù láì tẹ̀ má rí ìjọba fún please mi ò rí ìjọba fún mo sọ tèmi please gbogbo nǹkan ló lè gbà mí ìgbà kan rí ìjọba nàìjíríà no no no no. ẹ pẹ̀lẹ́ bọ̀dá mu ẹ nì. jọ jọ má rí ìjọba mi fún ẹ pẹ̀lẹ́ bọ̀dá mu ẹ. don't be rude. ẹ fi mi lẹ tàbí lẹ bò. don't be rude to my country. mo lè torí ẹ kí n gún ẹ ní ọ̀pá máìkì. irọ́ ọ̀pá máìkì ni kọ́kọ́. lẹ́yìn ká mọ níṣu à ń jagun gbogbo ayé ló dé ń dáhùn padà sẹ́yìn lẹ́yìn ká mọ níṣu wo. kí ló ṣe láyìn ká àṣekọ̀ ó sì parẹ́. lẹ́yìn ká mọ mun o ah. ṣe bẹ́ẹ̀ last year náà. ní sùúrù ah. mun ni mí. mun ni ọ ìjọ kó kó kó gbé microphone wọlé lásán lásán. wọ́n ti da padà mi sọ fún ẹ. ẹ̀mí ó ní kan da padà ní ah. n kò gbọ́ tàrífù. <laughs> mo ti sanwó lórí pé mo fẹ́ mo ra microphone àtọ̀hún. bẹ́ẹ̀ ni ṣe ló wá ń béèrè pé ó da sáré ní microphone abẹ́lé ní nàìjíríà bẹ́ẹ̀ ni tó padà alábà mo ti padà rà alábà ló padà ṣe rà gan. bẹ́ẹ̀ ni eléyìí tí mo wá rà lálábà gan wá wọ́n ju eléyìí tí mo rà lamẹ́ríkà ah wọn wá ní kí n yẹ̀ wò dáadáa. Ah, sìmẹ́ǹtì sì di èlò mọ́ wa lọ́wọ́ nígbà tí a ń ṣeré. nínú ja takula bẹ̀rù ọlọ́run ìjọba ti ṣe dáadáa o. wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe dáadáa o. lórí sìmẹ́ǹtì. tẹ́mù ẹ̀ ló ń bẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ló máa wá sí seven thousand sí eight thousand. bí wọ́n ṣe ní dọ́là owó tí lóun dẹ̀dí ńgbà kan nìyẹn. ẹ òun kan ju lójú oorun àbí lójú àlá. Ah, òun kan ju mon ló ń sọ̀rọ̀. <laughs> mon ẹ̀gbọ́n mtn sọ́rí <laughs> ẹ má ẹ má jẹ wọ́n lé yín lóko láti ilé pẹ̀lú ẹ̀ mọ̀ tẹ́ ń so ìwọ bọ́sìtà ta ló fún ẹ ní microphone náà bọ́sìtà ẹ̀ mọ̀ ẹ̀ ló ń sọ̀rọ̀. jẹ́ ká wà sísẹ́ pẹ̀lú ra wa. Eh, bàbá yìí ẹ mẹ́mu ẹ ẹ mẹ́mu ẹ ẹ mẹ́mu ẹ. ẹ eh, fọkàn balẹ̀. o ti gbọ́. ojú hmm. kan yín ni. ṣé o mọ ẹni tó ń ta bọ́tù wọ̀tà rẹ. ọkàn ọ. ọkàn mi náà o kò ṣe ní tòmí ẹ ti wá ní kí n mú mi ẹ̀rọ mi ọlọ́ra sínú ẹ̀ dóni ṣé ìgbé ayé tó tiẹ̀ ní mí nì ṣé kò tọ́ sí wa mọ́ ni àbí kíláàsì kan ni ok nígbà tá a kéré ẹ̀ mọ́ bọ́jà ní fífi lẹ̀ nígbà tá a kéré wọ́n ní pé bàbá wa àti ìyá wa ò lówó pé a lè lọ skul táwọn ọmọ olówó ń lọ èwo ni wọn náà mìíràn so ṣé kò ṣẹlẹ̀ sí ọ ni wọ́n dà wá sí public school mhm. àbí a tún fẹ́ bọ́ sí secondary school wọ́n nítorí pé àwọn parent wa náà ẹ̀ wo làwọn òṣìṣàgbé wọ́n ní ká bọ́ sí public school náà látún lọ a tún lọ sára institution wọ́n ní ẹ̀mí parent wa ò gbé school ńláńlá wọ́n ní ká tún lọ sí public school ọmọ tálákà ni mí mo gbà ní ìsìn pẹ̀lú ọmọ tíṣà now ayé wa ayé wa polúkúrú musu débi pé ok mo wá forírọ forírọ forírọ ṣé mi tọ́ sí ìgbé ayé tó tiẹ̀ nítumọ̀ kankan ni. àbí àbọ̀wẹ̀ yín jẹ ni ìtẹ̀lẹ́ni tẹ́lẹ̀ jẹ mọ́ngò ni àbọ̀wẹ̀ yín jẹ ni. ó mi o jona wá ṣé bọ́rùn ẹ ló wé bí ọrùn ibi ìdí globe. ẹ fara ìdí ọrùn wé bí ìdí globe. alaba wọn wá ń kọ kìlì bí pé ìyáálé ògbọ́n gọtà alaba wọn ń kọ kìlì bí pé ìyáálé ògbọ́n ìyáálé ẹ̀dẹ̀gbọ́n kíkiri ló ń kiri o. yàrá alaba wo ní pòkèlè. alaba wo ló pòkèlè. àkókò kẹtẹ ṣe fún ẹyin ni alaba ń kọ kìlì bí ìgbà tí ìyáálé ògbọ́n ni àdàbà ń pò gèdè bí pẹ́yẹ lé ògbọ́ ẹ̀yẹ lé gbọ́ ń kiri lọ́jọ́ kiri ewédú ní àbókù. ṣẹ́gun a ní sùúrù. ẹja wà ẹja wà sí sí ní ìsìn báyìí kò wá sí gbogbo kò wá tẹ́ bá ti wá dé tẹ́ bá ti tàn wá pẹ̀lú ọ̀rọ̀ dídùn ah, tá a bá ti tẹ̀lé yín báyìí ẹ padà wá forí wa fagbọn ni. a ní kò ní sùúrù ah, fọkàn balẹ̀. ẹsìn lẹ́yìn tí ń pèpè àfúkìní látijọ́ yìí. ẹ nà ah, ẹ ló ti pé bíi twenty years ẹ ti ń pèpè àfún. ní sùúrù fọkàn balẹ̀ ó ní sùúrù tó. ó di káwọn ọmọ béèrè pé kí lẹ bí wa sáyé fún. Ah, ẹ mọ tó tí wọ́n ti ń tu lọ́wọ́ báyìí tó bá lọ gbẹ mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ pé títí ẹ bá ti tu tó bá tu tóorùn bá lọ tẹ ló bá lọ rọ mọ́ yẹn lọ́wọ́ ó tánu o ó ti tu ọ̀rẹ́ dì náà o kó mọ̀ lọ gbẹ wa lọ́wọ́ o. ní sùúrù a kẹ́ ẹ fọ. ìgbà tá a wà ní primary school a ní hope kò yóò da abọ́ secondary school àbí bẹ́ẹ̀ kọ́ a ní hope kò yóò da a wà láyé sójà wọn bóyá eh, future ò tí ì dé ni education tẹ ẹ pè ní kọ́kọ́rọ́ bí ẹ ti change padlock mọ́ra lọ́wọ́. ní sùúrù ọlá ò tí ì dé ọlá ò tí ì dé ní sùúrù mo ti fifty ọlá ò tí ì dé. ee eh, ní sùúrù ọ̀sán ọ̀run ò pọ̀n. now àwọn ọ̀dà náà báwo lẹ ṣe fẹ́ justify okay àwọn ọmọ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé burúkú bó làwọn ọmọ tó ń gbègbè ayé rere ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀. nígbà tá ayé àwọn ọmọ yẹn ò nítumọ̀. ayé wọn máa nítumọ̀ lórúkọ jésù. láago mélòó ọmọ tó fẹ́ ṣiṣẹ́ ọmọ tó fẹ́ ṣiṣẹ́ kò ríṣẹ́ kọ́mọ jáde kúrò ní skul tí ì bá ṣe pé ọlọ́run fà wá ní tálẹ́ǹtì pé ẹ̀ta hóró wa la ráyè sọ pé aráyè lo ẹ̀bùn wa ọmọ tó lẹ́bùn ò ráyè jáde ẹ̀ẹ́dáṣẹ́lẹ̀ gbogbo ẹ̀ wá búlù. ṣé bí wọ́n fẹ́ mìkì làwọn náà kó. farababi Eh, láyínká abídádé ní ìkìlẹ̀ kọ́ láàárọ̀ ọjọ́. ọ̀bùn kan náà tún nìyẹn. ọ̀bùn bẹ́ẹ̀ ni gift àbí. ṣe ẹ ojú ló ń kan gbogbo yìí ojú mi ò ojú ọ̀kan wa ó ti ṣe kinní jù. ṣé bẹ́ẹ̀ yín náà lẹ dìbò yìí ah, àníkẹ́ ní sùúrù. ṣé àwa fẹ́ máa kábàámọ̀ bá ká mọ gbéra wa ṣépè. bí ìgbà o ìgbà ọlọ́mọ ní sùúrù. ẹ̀yin lẹ̀tọ̀ wá jẹ ẹlẹ́yin ló kàn ọ̀dẹ̀dẹ̀ ah. kó kàn yín ọjọ́ kó kàn yín tó lẹ̀ ń kàn wá pa ẹ mọ́ kàn wá pa. bẹ́ẹ̀ ni o. má sún mọ́ microphone yẹn mọ́ o má sún mọ́ microphone yẹn mọ́. Ah, ẹ jẹ́ ká wà ẹ jẹ́ ká wà realistic now. Ah, ah, dọ́là dẹ̀ fò ó dẹ̀ fò lọ àfi bí àfi bí ẹ bá wa mú. kò sí ibi tó ń fò lọ dọ́là náà lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. mo ń gbọ́bọ̀ rárá la. dọ́là dọ́là tó ti náírà sínú rà. lójú tiẹ̀ nìyẹn nínú ra ẹ ní sùúrù mon ló ń bá ẹ sọ̀rọ̀. nígbà tí wọ́n sọ pé dọ́là máa di three hundred mo ráwọn kan gbà tí dọ́là wà ní seven fifty àwọn nǹkan tí wọn yẹ kí wọ́n ṣe ńgbà yẹn wọ́n sáré ṣe pé kí dọ́là yẹn má lọ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ṣọ́ọ̀tì dọ́là ni. kò wá rí bẹ́ẹ̀ náà kọ́ndíṣàn nàìjíríà ti dá ọ̀pọ̀lọpọ̀ padà sóko ah, ah. alájú sílẹ̀ àwọn àwọn ilé iṣẹ́ ńlá sì ń kúrò nàìjíríà. àṣà ah, àwọn dunlop ẹ. Eh, ṣé dunlop nìkan ló lọ ni. odùtọ́ látàyà ló fẹ́ sọ yẹn. png mọ̀ ti lọ. ṣé gbàwo náà lọ mí mọ. <laughs> ẹ ra páàdì fọmọ. ẹbí bátìrì kan báyìí iléeṣẹ́ bátìrì kan. ẹsẹ bátìrì ló fẹ́ sọ wọ́n lọ ẹ lọ pè wọ́n padà bọ̀ ẹ aníkẹ́ fọkàn balẹ̀. ẹ wo mi ò ẹ má bínú mi lè fọkàn kankan balẹ̀ mọ́. ojú ń kan yín ni. ẹ sọ pé máa fi bí kọ́ wa báyìí. Ah! Ah, ah, ṣé bí bá ń pa yín ni. ebi ò pa wá kálẹ̀ ní tẹ́bi ń pa ni. ṣé àbọ̀kọ́ yàtọ̀ wà lóyún tó ń jẹ̀yà tẹ́ntì yà ń jẹ. bẹ́ẹ̀ni o ta ló ń jẹ̀yà. sẹ́rí ẹni tó ń jẹ̀yà tí ó bá sápá lórí ó lè lóun ò jẹ̀mọ́ ẹni tí yà bá ń jẹ tíyàwó bá tí ì rí nǹkan míì tí ó jẹ ah, ìyẹn ó farabalẹ̀. ọlọ́run ò ní jẹ́ kí ìyà jẹ yín. mo ti gbọ́. ṣe gbọ́ mo ti bọ ẹ jẹ́ kájọ máa fàdúrà ranra wa lọ́wọ́. ẹ má ẹ jẹ ẹ má ṣẹ́rí tàdúrà tẹ́ ń gbé sí yẹn gan ni mi ò fẹ́ gbọ́ mọ́. ṣẹ́gun ọlágídí ẹ ti fi tàn wá jẹ ọlọ́run máa dá sí ọlọ́run máa dá sí ẹ máa gbọ́ àwa sẹ́ẹ̀tì àwọn tó máa àwa sẹ́ẹ̀tì empire tí ó ń control election àwa sẹ́ẹ̀tì káàdì àwa àpè ọlọ́run sí ń gbà yẹn fúnra wa àwa la mẹni tí ó wọlé àmọ́ ṣe bá ṣe kó wọlé so ẹgbẹ́ tọlọ́hún sẹ́gbẹ́ kan ẹ má fi tọlọ́hún sí. ẹ mọ̀ pé kankan wà tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí ò ṣẹlẹ̀ mọ́ ah, ah, ayé ìgbà kan rọ́bìrì á lọ bank ah, wọ́n máa kó gun lọ bí wà tó lọ jagun nísìnyí wọ́n kidnap wọ́n gbowó mi ngwa wo ni yẹn tún bẹ̀rẹ̀ báyìí ní sẹ́ ah. wọ́n ti wá sọ the business for eh, this Nigeria. a dẹ̀ lajú sílẹ̀ ní nàìjíríà nǹkan dẹ̀ bàjẹ́ títí wọ́n dẹ̀ ń gbé ọba odidi kábíyèsí. Ah, ah. wọ́n lọ stéètì tiẹ̀ náà náà ṣé wọ́n lọ stéètì ẹ ní. nàìjíríà ti tí ọ̀bọ̀ ọ̀bọ̀ ń kówó jẹ ọ̀bọ̀. èèyàn ti pẹ́ ah àgbọ̀nrín èsì ni wọ́n jẹ lọ́ba ni ó má máa dá sọ̀rọ̀ mọ́. ṣàlàfíà lẹ wàjà rẹ. a ní sùúrù. mi ò ní sùúrù mi ò ní sùúrù. ẹ ojú ẹ gọ. ẹ̀lò ojú ẹ wo ti pọ̀ jù. ẹ̀lò jàre. ẹ bá mi sọ fún. Ah. ẹ kú ẹ kúrọ̀ lẹ̀ ah, ah. bàbá àbẹ̀ta ẹ kúrọ̀ eh, lẹ̀. ẹ mú ẹ̀ ǹlẹ́ ń kí jàre. kẹrí kẹrí fẹ́ gba àwẹ̀ láti january di december kò ń ṣe àdúrà ni ó máa ti ń di nàìjíríà. kí ló wá ẹ gbàgbọ́ nínú ọlọ́run mọ́. bẹ́ẹ̀ dé sọ̀rọ̀ lọ lọ́wọ́ yìí ṣé mo yà àwọn ọmọ kó sílé kéwù tí mi ò ti ẹ̀ mọ́wọ́ ti sùn lè tó jẹ́ pé ilé kéwù yẹn náà dẹ̀ fẹ́ ti ṣe ọ̀nà rẹ̀ ti survive in the country. ẹ máa ní sùúrù ni. wàhálà wa bẹ̀rẹ̀ gan-an ẹ jẹ́ ká bójú tó bẹ̀. níbo ló ti bẹ̀rẹ̀. ẹ mọ iye tọ́kì tó wà ẹmọye gọ́ọ̀pìn tó wà ẹ̀ka chọ́ọ̀kì tó wà ẹ̀ka kọ́ọ̀pìn tó wà. èèyàn tó dá sí jẹ́ rédíò lẹ̀ sẹ́gun èèyàn tó ń sanwó fún lóṣù. Hmm. nígbà ayéfẹ́lẹ́ lówó tán tó bá jẹ́ chọ́ọ̀kì ló dá lẹ̀ irú rí òbí yẹn àmì lọ́kọ̀ tó jà sí ló bá. láyé láyé ṣé lọ́mọ kéwì mbẹ́ ìṣúná yẹ ká ṣe lórí iná òkúta síbẹ̀síbẹ̀ kẹ ẹ má bínú ẹ má bínú ẹ ní ah. sòrò ẹ mú ẹ ló bá yín sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ tún tọkọ fún yín sà tó bá jẹ́ pé àdúrà tá à ń gba nàìjíríà ni nàìjíríà ń gbàdúrà ó yẹ ká jíjọ kan ni ká dẹ̀ rí i pé láti Lagos Ìbàdàn expressway láti Ìbàdàn dẹ́kọ̀ street light ti wà ń bẹ̀ káwọn abẹ́rẹ́ kan náà màláìka lọ sọ̀kalẹ̀ nígbà tádùn àwa ti pọ̀ jù. wo máa gbọ́ ńlá fi jẹ́ kẹ́ ẹ sọ warehouses the church kọ́lọ́n lè sọ̀kalẹ̀. ní China wá wo táwọn ọmọ yẹn ń dán wò ẹ wá fi búbọ̀ wà ẹ wà lọ gọ sẹ́yìn religion ẹ mọ̀ nà wá pàṣẹ. a máa fi ti China gbẹgbẹ máa máa o fẹ́ fi ti China tọrọ. Ọlọ́run kàn ń wò wá báyìí ni. o fẹ́ fi ti China tọrọ. à ń fúnra wa ní problem. ìyàjọ jẹ China Ọlọ́run ń jẹ́ kó jẹ wá a kàn gbé pọ́lísì kalẹ̀ tí ó fẹ́fọ́ àwọn kan tí ó fi ìyàjẹ́ wa ẹ wà máa bẹ ọ máa sọ pé ká farabalẹ̀ ká farabalẹ̀ ká farabalẹ̀ kí ni yóò yí sí. ní sùúrù ah. Ah kí ni yóò easy kí ni yóò easy mọ́ ah, ẹ já wà sínsẹ́ pẹ̀lú ra wa kí ni yóò easy mọ́ ah. ní sùúrù ah, kí ló ń bí ẹnu báyìí. ó wá di kẹ́ máa jókòó pé àbíkólógún tún padà ni. bẹ́ẹ̀ ni ìrònú burúkú nìyẹn. bẹ́ẹ̀ ni. kí ló èròkèrò burúkú ṣe fún ẹ báyìí. bag of rice wọ seventy eight thousand mi ò gbọ́ rí láyé. lójú ẹ̀mí gbogbo wa. a ní ní sòrò máa wálẹ̀ ṣé bí sìmẹ́ǹtì tó lọ ten thousand ló ti wá padà sí eight thousand. ǹjẹ́ ògo ló padà ten thousand five hundred. ní kíni ní sìmẹ́ǹtì. àwọn ti ń jẹ wọn ti ń jẹ wọn yàn yín jẹ. wọn yàn wá jẹ wọn yàn yín jẹ níbi tẹsán. gàrí mọ di one five. tẹ́lẹ̀ wọn máa ń sọ pé oúnjẹ tálákà ni gàrí àti ẹ̀wà ìgbà táwọn arẹ́ admissions higher institution gàrí àtẹ̀wà ni wọ́n fún wa wọ́n sì fún wa fún wa gàrí yẹn tó jóúnjẹ tálákà yẹn ní ìsìn báyìí. ó ti wọ́n ju lítà epo lọ. ó ti wọ́n ju lítà epo lọ. hawara ala. Hmm? ó sún mi ò wọ́n láyé. kí ni kámọ̀ náà ala habuda allah. ẹ wá ti wọ two thousand eight hundred. ó sún mi o. ẹ tẹ̀lé ká fara balẹ̀. tí mi ò bá ṣe gbé mọ́ ẹ jẹ́ kí n padà sí ìkó tìkí lọ́mọ gbé bẹ̀. Ah, kò sígbà tó ní padà. small london nìyẹn. kò sígbà tó ní padà ah, ó padà sóko. àwọn tó fẹ́ lọ dáko àwọn tó máa lọ ká kidnap wọn wọn jẹ́ kí wọ́n gbádùn. ẹ ní sùgbọ́n yẹn là ń ṣiṣẹ́ lé lórí. àwọn kan tiẹ̀ tún dáko wọ́n tún dá màlúù alọ jẹ́ ìyẹn náà. àwa sọ àwa sọ wọn ní kàn pé àwọn kan jókòó kan ṣàjọrò bí nàìjíríà ṣe fẹ́ dà tó bá rí owó tán là fẹ́ gbà. confam tá ṣe confam tá ṣe ń jọ sí gbogbo. mi gbọ́. ẹni tó lọ gbàdúrà tá a rán gan kó gbàdúrà fún nàìjíríà five hundred million la fún. tó gbàdúrà fún nàìjíríà. bẹ́ẹ̀ni. àdúrà rẹ̀ sì gbà. kó ṣe kó lọ gbàdúrà wa ni àbí kó gbàdúrà lọ́wọ́. bọ́ samson ẹni tó lóun fẹ́ fàdúrà ràn wá lọ́wọ́ five hundred million la fún. lẹ fún. bẹ́ẹ̀ ni. orí afẹ́fẹ́ la wà ní ó ní nítorí yẹ kí n sọ fún yín. ẹ ẹ ẹ ṣẹ́tìrì ẹ ní sùúrù kan ló fẹ́ gbàdúrà fún yín five hundred million. ẹ ní sùúrù. <laughs> àwọn ọmọ tálákà tẹ̀ ń fìyà jẹ yìí tán bá gbọ́n mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ tí yín náà ò ní sinmi o. ó ah, ah, tọrọ ni o iye mi iye mi tí mo rí kan sí tí mo rí kan sí. ó tọ́ mu sọ o. gbogbo ẹ ẹ máa rẹ́rìn-ín. ó tọ́ mu sọ. ẹ ṣé o máa gbọ́ ṣé ìlú wo ni wọn ìránṣẹ́ Ọlọ́run ti sọ pé kó tó di níwòye ọ̀la kó lò bó òróró di kéne àmì kéne kan. mo ti gbọ́ Samaria ni. Samaria tó dọ̀pọ̀ àbí òdòpọ̀. ẹni oúnjẹ padà dọ̀pọ̀ lẹ́nu gbòde Samaria. oúnjẹ padà dọ̀pọ̀ àbí kò dọ̀pọ̀. ẹ̀dùn ìránṣẹ́ Ọlọ́run wo ló wá gbẹnu òkè àbí ló sì sọ eléyìí nísìnyí. ẹ̀bọ́n ni mò ń sọ yìí. <laughs> ṣé bó ni mò ń sọ yìí. bọ́dà ẹ ti gba iṣẹ́ ìránṣẹ́ ni. lórí òkè yìí. ẹ kọ́kọ́ ṣe tàbí ìkẹtọ́. ọlọ́run orí òkè yìí. ẹ lẹ́mà lẹ́mà lẹ́mà. mo gbọ́ mo gbọ́ ma. maza maza. ohun tí mo gbọ́ sà mo ohun olúwa mọ̀. ohun ayébẹ́lẹ́ ń gbọ́. ohun olúwa mọ̀ ṣé o dóhùn mi mọ̀. òun lẹ́yìn kọ́lá gbọ́. ìwòye ọ̀la. òun làwọn tó ti tó ti rí wa bí dìdìrín náà ṣe ń fìyẹn náà tú wa jẹ. ẹ ṣe dìdìrín. bẹ́ẹ̀ni kí pásítọ̀ mọ bọ́ sórí púpì mọ sọ ní tí Arsenal Chelsea ó gbọ́ ẹ̀mí mọ̀ wá ti ẹ̀ríṣẹ́ kankan ṣe ní. ẹ dúró ẹ dúró. ẹ̀mí mọ̀ òrìṣẹ́ ẹ̀mí mọ̀ wá less busy yọmọ sọ̀rọ̀ wẹ yọmọ sọ̀rọ̀ ti wolf ti wolf àti man u máa gbọ́. torí àwọn tó fẹ́ ta palm three from four. ṣé ń gbọ́. ẹ nà ọmọ ìjọ tó kò sí ẹ tọmọ ìjọba lọ ta tó bá jẹ á sàn dá mẹ́wàá. ṣé ń gbọ́. bẹ́ẹ̀ ni tásùnà bá jẹ tó bá tó bá sọ pé tó bá jẹ gógó ló sọ tí pásítọ̀ dẹ̀ fún ní gógó tó dẹ̀ lọ ta gógó. ṣé ń gbọ́. ó máa tó máa jẹ. lọ́lẹ́pà àwọn làbọ̀gún làbọ̀gún <laughs> eh. lọ́lẹ́pà ẹ̀sùn lọ́rẹ̀. ẹ ló jàre. ọ̀nà ẹ̀kọ́ rẹ̀. ẹ̀kọ́ ọ̀lẹ́jàre ẹ̀kọ́ èèyàn mi ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run ní pe tiyín níyà ọlọ́run ní pe tiyín níyà. mi ò rọrùn náà. ẹ jọ káwọn ìjọba bá wa wá ah. nǹkan ṣe sọ́dọ̀ yóò ṣe pọ̀ jù kò sí owó kò sí iná kò sí anything. àwọn máa wà ẹ ah. fọkàn balẹ̀. ẹ jọ ẹ hẹ́pù wa ibi tó máa ṣe ni pé mo fẹ́ ṣe mo fẹ́ mo fẹ́ hẹ́pù Dr. Yinka Ayéfẹ́lẹ́ ni ẹ jọ. ẹ fẹ́ hẹ́pù mi. ẹ jọ mo fẹ́ help látọ̀dọ̀ wọn. Ah, èmi gan ni ìdí help náà ẹ sọ̀rọ̀ lọ́rẹ̀ ẹ kú ọ̀lẹ́. dókítà ní ká ní sùúrù ká ní sùúrù ó kà ah, àwọn ìbùkún ọ̀bọ̀n lé ní èmi ò sí nílé ọ́fíìsì ni mò ń sùn èmi ò súnlé mọ́ èmi gan ti mi ò sí nílé. mo fẹ́ dr yinka efele jẹ́ ká wà candid. Okay èló ni à ń ra dísù nígbà tá a bẹ̀rẹ̀ fresh fm. Um, one twenty. èló là ń ra dísù báyìí. one thousand three hundred and fifty mọ́ra láàárọ̀. jọ èrè wo ló rí. mo ti sọ pé kí o ẹ tó rí. bí ìgbà tó ràn charity ni. honestly. máa gbọ́. honestly. àwọn tó ń rí mi láàárọ̀ nígbà tí mo wọ ọ́fíìsì wọ́n mọ nǹkan tí mo ṣe láàárọ̀ ìlọ́fíìsì mo kàn ń kanra kiri ni ah. ó dẹ̀ ní tó bá mi ó ní tí mo rí Samson rí mi àbí bẹ́ẹ̀ kọ́ ah, ah. mo kàn ń kan mo ń pariwo mo ń kí fún everybody ni ah. kí ni mo sì ń kí lé lórí mo mọye mo ra dísù láàárọ̀ one million three hundred and fifty. yóò sì jó tán ni fíìmù ọjọ́ mẹ́tàlá fi. àfẹ́ pàwọn ìjẹ̀nu fi trọ́ọ̀sì. jẹ́ kí n tó wá sọ fún ọ nepa ti mú bíìlì wá two point two million. wọ́n ti bọ́ gbogbo bíìlì ẹ̀ náà náà ń kọ́ sí. Eh, ó ti wá three million wọ́n ti mú three million wálé nípa nepa ti mú three million wá. ẹ lẹ́ ń ta òkùnkùn fún wa nepa mú tírí mílíọ̀nù wálé ni ah. peter. Ah. tẹ bá rí tẹ bá rí ọwọ́ tí ẹ má fọkàn balẹ̀ mọ́ ọwọ́ tí. <laughs> ẹ jọ báwo la ṣe lè máa lo ìjọ bẹta tó dé o lápẹẹrẹ mi ò lo prepaid post paid tí n bá lo náà tán a máa sanwó lọ́jọ́ iwájú bíi aso rock ṣe ń ṣe bíi central bank ṣe ń ṣe lèmi náà fẹ́ ṣe báyìí ẹ máa bá mi ṣíjọ ah. ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí mi lè san lọ́jọ́ iwájú. nàìjíríà yìí la wà àjàkúta steel ó ti wà ní moribund eh, condition látọdún mélòó wọ́n sì jẹ gbèsè náà thirty one million. owó iná ah, wọn àdẹ̀já náà wọn. dùnmù wọn àwọn pé ibi iṣẹ́ tí ò ṣiṣẹ́ Mm. kò mówó wálé fúnjọba. àwọn àdúgbò bẹ́ẹ̀ ń lo náà bẹ́ẹ̀ lájà <laughs> òkúta ló ń sọ àwọn èèyàn gbàdúgbò bẹ́ẹ̀. ẹ máa gbọ́ àwọn nǹkan mi báyìí àdèmà àdèmà orí àsìmọ́ a máa hó lẹ̀. àníkẹ́ fọkàn balẹ̀ ah. ẹ lọ mọ́kàn balẹ̀. ẹ pẹ̀lú wẹ́dà tá a tún wà nù ẹ̀ lọ́wọ́ ó kéré jù ní èdè yẹn máa mú fifteen litres kílẹ̀ tó sùn omi. omi ẹ ṣóun ra omi ni wọ́n dà ń gbé mi ara ẹ ṣóun ra omi ni kò ní ra omi ṣé yóò gbó èyí ló ń ta mí gbòòrò sí gbé gbé péèlì pure water mẹ́ta hundred naira ni gbé péèlì sẹ́nu ẹ̀rọ dandan ni kò mú pure water ni. ṣe mo náà sọ pé ṣé ṣé ọmọ nàìjíríà tí ọlọ́run ò kádàrá pé káwọn pẹ́rẹ́ǹtì wa lówó kò ná ẹjú dóró lọ tá à ń bọ̀ díẹ̀díẹ̀ ṣé ìgbé ayé tó nítumọ̀ ṣé kò tiẹ̀ wá ṣé ìgbé ayé tó nítumọ̀ ṣé kò tiẹ̀ tọ́ sí wa rárá ni. ó tọ́ sí yín ó náà láṣẹ ní kẹ́ ẹ ní sùúrù Ah. ẹ ní sùúrù ẹ mọ ẹ ló ń bẹ sọ. ajíbáyà ni àdàgbà sínú ìyà ni a tún wá ń darúgbó lọ sínú ìyà rẹ. àwọn tá a máa yọ yín nínú ìyà ni. ẹ yọ wá ah. ẹ yọ wá ẹ rí wá bọ nú ìyà padà ni àti kánjú a gbọ́dọ̀ kánjú ọjọ́ tí ń lọ ọjọ́ tí gbogbo ẹ wo gbogbo tẹ bá fẹ́ dà ẹ dà látòkè ẹ bẹ̀rẹ̀ sí ni mo dà ẹ mọ ta òkìtì ẹ pẹ̀lẹ́ àwòlí ó ń bọ̀ wá dọ̀pọ̀ ní ah, nàìjíríà kí ló dé. Ah, kí ló dé gan. bọ́tà àjọ sọ báyìí o. bóun ni mango ṣe rí. àbúrò àbúrò àlàáfíà ló wà ó tẹ wàá tó àwa náà tún wá bàlùmọ̀ ẹni tó ti ní nǹkan sílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá gbọ́ pé wọ́n náírà ti lé báyìí ó fò lókè nìyẹn. ibi tó ti ń dùn mí nìyẹn. a tún fúnra wa níṣòro. kókò tí wọ́n wú wá látoko tí wọ́n lé sí òjé ah, ah, wọ́n ní dọ́là tí wọ́n. ṣé dọ́là kan kókò tẹ́ ẹ lọ wú látòkè ògùn ni ẹ gbà mí kókò kókò kókò iṣu kókò iṣu kókò. wọn gbé estimate lórí kókò mi kókò mi hù fún rẹ ni. ẹ àwọn tí ó gbé wá nǹkan sí yìí omi ni wọn rọ sí inú mọ́tò tí wọn ti gbé wá. so àánú yẹn kò sí lójú àwọn tí ó wà lókè wọn tún wá fún àwa náà. èèpo kan ni sí èèpo kan rán àti mọ́tò. ṣé ìtọ́jú ni wọ́n rọ sí mọ́tò. ẹ kàn bá ẹ pa wá ẹ̀fẹ̀fọ̀ bẹ́ẹ̀ sí wa lọ́rùn. àwọn tó ń roko báyìí tó ń ah, ah. ṣiṣẹ́ oko wọ́n ti jọ ṣàdé nǹkan lẹ́nu tó ní oko yẹn pé àwọn ògùn àwọ àwọn ògùn kankan oúnjẹ làwọn gbà no tó bá ti di ìgbà tẹ́ bá ti ta nǹkan oko yín o ẹ máa fi ra ọ̀kadà fún wa ni o ìgbà tó tún yá nìsín wọ́n ní àwọn ò lè ra ọ̀kadà fún wa torí price tó wà ní ìgbà yẹn kọ́ ló wà nísìn ah. owó tó ń ta ọ̀kadà ní ìgbà yẹn fẹ́ kó fún wọn nísìn ó tún di wàhálà pẹ̀lú wa àwọn tó ń dáko that is another statement. pé kí mo ṣe dákẹ́ sí wàhálà yìí ọ̀ kankan ọ gbádùn kankan. àní wọ́n ní iye tí wọ́n ra ọ̀kadà tẹ́lẹ̀ ní ìgbà yẹn. france hello sir. ah ẹ ti wà ń bẹ̀. eyín obì ṣe rí wọn láàánú tí bá ah. láàánú wa ni ah. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ wò wọ́n ní títì ò dáa ọpọlọ tó sọ̀kalẹ̀ ní pé kí ra ṣe àgbẹ̀ one fifty million fún kankan nù wọn. àbí ìgbésẹ̀ kan tó ti ti ṣe. ṣé ẹ fẹ́ máa fẹsẹ̀ rìn ni. tó bá tún wá bàjẹ́ ju bẹ́ẹ̀ tó a lọ ra helicopter fún kankan nù wọn. wọn ti lówó wọn lówó mọ̀ǹtì lórí àga náà lọ sọ́lidé tí ah. sínítì sọ fún ọ pé ti credit account wọn with two two million tó mọ̀ pé wà lórí mind so in fact wọ́n gbé wa ní. gógó gidi. ẹ ẹ fọkàn balẹ̀. ẹ má wọrí ẹ má wọ kí ni ti ń pọ̀ jù. ọkàn tiẹ̀ náà ò balẹ̀ o. Ah, ah, ìwọ ló rò bẹ́ẹ̀. ikọ̀ ló lò ah, ọkàn rẹ̀ ò balẹ̀ níwọ̀n ló ti travel out gbẹ̀yìn. ọkàn balẹ̀ olókoòwò ń lọ. àjọ sí tíkẹ́ẹ̀tì nírọ̀lẹ́ yìí ni bó ṣe rí tíkẹ́ẹ̀tì wọ́n sáré pa fóònù dé ni ẹ̀ ṣe bí nǹkan ní ní vibrate ó sí program jalọ sí program jalọ sí ó ní bẹ́ẹ̀ pàṣọ kankan nípa. n bá rí four point five million bí mo ṣe wà yìí wàláyé ogun tí ó ṣe nu ayé mi. kí ló dé kí ló dé. ẹ wèrò lẹ́yìn eégún. Ah. Ah, tẹ́lómi ah. tẹ́lómi bá wa tó ń bá sọ pé òun nídìí owó ẹ̀rù ẹ̀ máa bà mí pé ẹni mọ̀ pé ẹni yóò mọ nǹkan tèmi náà ń là kọjá kí ni yóò ó ti bá everybody. woman kan pè mí ṣẹ́gun omi bọ́ lójú mi ó ní kí n jọ gbogbo nǹkan tí mo bá lè fi ràn òun lọ́wọ́ kí n fi ràn òun lọ́wọ́ ó ní kì í ṣe fún òun ó ní tóun tóun ò bá rí jẹ tóun bá kú òun mọ̀ pé òun ti wáyé òun ti yan tòun bẹ̀ ó ní ọmọ òun ti skul dé ah. òun wá gbé omi kaná òun wá sọ fún ọmọ òun pé kó ní sùúrù oúnjẹ fẹ́ jiná. ó sì gbomi lásán kaná. ó dẹ̀ gbé omi lásán kaná ọmọ dẹ̀ sùn lọ. same Nigeria. ọmọ sùn lọ ìgbà tí ọmọ máa padà jí ọmọ jí sí àwọ̀ six seven. lálẹ́ lálẹ́ mm. ó wá ní kó kúkú sùn kílẹ̀ fi mọ́. báwo ló ṣe mọ ẹ ṣe fẹ́ sùn ọmọ sùn o. Ah, báwo ló ṣe fẹ́ sùn. ẹsẹ̀ omi ohun tí èmi ń rò ni pé nígbà táwa ti jìyà jìyà jìyà yẹn pé bá a ṣe ń dàgbà yẹn pé at least àwọn ọ̀tún wa náà lè tẹnu àwa náà lè help àwọn ọmọ wa ṣẹ́gun jẹ́ ká tún ti bí ìwò mo wá rí i pé nǹkan ti wá nǹkan wá ó wá ó tún wá bẹ̀rẹ̀ sí ní le ó tún wá ń dẹ̀ mọ́ wa ká má sọ nǹkan mi wá ah, kí ló le ṣẹ́gun kí ló burú tó bẹ̀. àwọn èèyàn kan sọ pé kán ṣíbodè ilẹ̀. ah ṣé tán bá ṣíbodè lẹ̀ ṣé yà ìyá tán. mi ò mọ o mi ò mọ pa olúbodè o. èmi mọ̀ nípa olúbodè olúbodè north ló wà ní ṣíṣí. kí ló dé tó fi wà ní ṣíṣí hmm? olúbodè south wà ní títì. ẹ kọ àrí kọ́kọ́rọ́ ẹ ni. ẹ ẹ fi ẹ já padlock torí Ọlọ́run. a lè já a lè já àwọn tá a fẹ́ máa wọlé pẹ̀lú wọn. àwọn wo. àwọn tá a fẹ́ Ọlọ́run má ti jẹ́ ká kó. sáà ní bọ́dà tẹ́lẹ̀ ni. àà. Ah, ah ṣákì sí àwọn bọ́dà ṣákì ṣákì ń bọ́dà ni eh, nǹkan ọ̀nà kótọ́nu ní bẹ̀rẹ̀ green bíi bọ́dà ni bọ́dà gidi ni ẹ̀yin lẹ mọ̀ ní ká máa eh? pray ká máa pray ká máa pray eh? ká máa pray ká máa pray. nígbà tí baba adébóyè ti sọ pé problem Nigeria spiritual ni mo ti rò pé ah wàhálà ti wà. ṣe rí ibi tó dùn mí jù. bí ìgbà tó yẹ pé operational headquarter Sátánì kí n lọ ra ráìsì ní Ṣakí mhm. kẹ́ ẹ̀ tún wá lé mi wá sí Bódìjà wá gba ráìsì lórí mi pé bóun ni mo ṣe gbé ráìsì dé bódìjà. Ah. <laughs> àwọn ò láàánú àwa náà tún láàánú ara wa adájú gan. èmi tẹ̀ ń wò èmi tẹ̀ ń wò pé àbí kí gọ́vnà wa kó tẹ̀ tẹ̀bí àánibodè ń bí báyìí kó lọ síbẹ̀ kó kàn kó wo bíi five hundred trailers kó kàn kó wọlé ráìsì kó kàn lóòdù ẹ wọlé. iye tiẹ̀ lójú àánú ebi ìjọba òkè òní jó kò lè dọ́wọ́ wújàre ṣèyí mákindé ṣe yóò dọ́wọ́ wú níbi ìjọba òkè ó sọ̀rọ̀. jẹ́ ń sọ fún ọ hmm. ṣèyí mákindé ní agbára ẹ̀ bẹ́ẹ̀ ni láti bọ́ àwọn èèyàn tó wà lábẹ́ láti bọ́ àwọn èèyàn tó wà nípínlẹ̀ ọ̀yọ́ ó yá jẹ́ kí n ṣe fún ẹ tó bá lọ sí Ṣakí mm. kí gómìnà wa lọ sí Ṣakí mm-hmm. níbi tí ráìsì wà ẹ jẹ́ kí ìjọba lòdù five hundred trailers wá síbàdàn now ẹ jẹ́ kán pè sí gbogbo local government kán pè trailer wọn yẹn sí local government mm. kán ní káwọn èèyàn lọ máa rà ń bẹ̀ kán má pè fún wọn lọ́fẹ̀ẹ́ ẹni bá fẹ́ ra ráìsì kó lọ rà ń bẹ̀ kán tà ní owó tó wálẹ̀ bóyá kò ní fọ́. ṣé bá kí ló ṣe iṣẹ́ gan-an iṣẹ́ wo lọ fẹ́ ṣe lẹ́yìn yẹn. torí yóò rí tírélà yẹn bó ṣe múdi wọlé. yóò rí bó ṣe múdi jáde. yóò sì mọ̀ pé tírélà yẹn jáde. àbábá àwọn ráìsì yẹn ṣe hù yẹn ṣe mákindé ò lè mọ̀ kódà kó bi gúgù léèrè gúgù ò ní sọ fún. o tún bọ́ bọ́rọ̀ lọ yìí báyìí ọmọdá. wọ́n fún wa ní palliative wọ́n kó palliative eh, wá sọ́dọ̀ ah, ẹja sọ̀rọ̀ náà palliative pé kí nǹkan lè bá a dẹrùn. ìyẹn ti kọjá lọ. Ah. bọ̀dá sálàfíà lẹ wà. ẹ pẹ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ má bínú nàìjíríà ń bọ̀ wá dáa. orúkọ yín àti ibi tẹ̀ ti. Ah, Orlando ìjọba wà ní. ayọ̀bámi awótáyọ̀ johnson lórúkọ mi. ok. mo jẹ́ aṣojú iléeṣẹ́ educonsult privacity nílùú ìbàdàn bí. ok. bẹ́ẹ̀ ni sá so uh, mo mú ròyìn ayọ̀ wá fún àwọn tí wọ́n gbọ́ wá nílé láti iléeṣẹ́ educonsult ó ní àwọn packages kan tá a ní fún wọn láti iléeṣẹ́ wa ń bí tó lè ràn wọ́n lọ́wọ́ láti lọ sí ìlú òyìnbó àbí láti lọ sí òkè òkun. Mm nítorí gbogbo rògbòdìyàn orílẹ̀-èdè yìí náà ni so uh, ní last week mo sọ̀rọ̀ nípa program kan and surprisingly àwọn èèyàn pè gan láti mọ̀ nípa ẹ̀ òun ló jẹ́ kí n tún padà wá okay. láti lè wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí program yẹn à ń pe program yẹn ní P3 visa okay. P3 visa yẹn jẹ́ visa tí wọ́n àwọn èèyàn máa fi ń wọ US mhm. based on um, culturally unique program mm. tó ń ṣe níbẹ̀ mm. now um, a ní petitioner ní US To máa file petition pẹ̀lú United States Citizen and Immigration Service mhm. táwọn yẹn bá dẹ̀ ti authorize àwọn applicant yẹn láti wọlé wọ́n á lọ sí US Embassy wọ́n á lọ ṣe interview ráńpẹ́. a jẹ́ pé wọ́n lè ní issue appointment date ni bẹ́ẹ̀ ni sàwọn ò ní ní àwọn issue bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> òun làwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn gan pè tọ́ láti béèrè pé báwo ni ọ̀rọ̀ appointment and all that ah. but wọ́n bá ti fún wọn authorization láti USCIS á jẹ́ kó easy fún wọn láti get appointment lẹ́mbàsì. ṣé tẹ̀yìn bá ní p p three p two, p one lọ́wọ́ bẹ́ẹ̀ni sá automatic ni because a gbọ́ pé um, appointment ti wọ two thousand and five twenty twenty five bẹ́ẹ̀ni twenty december báyìí bẹ́ẹ̀ni ṣé téèyàn bá ní p one p two p three lọ́wọ́ bẹ́ẹ̀ni ṣé ó máa rí appointment bẹ́ẹ̀ni sá nítorí pé báwo lẹ ṣe fẹ́ ṣe fẹ́ ra appointment ni àbí àbí automatically ó ti bọ́ sí látọ̀hún. ok màá kọ́ ṣàlàyé ráńpẹ́ sá ẹ ṣe so ṣe rí USCIS tán bá ti send authorization wọ́n máa send ẹ̀ sí consulate wọn ní nàìjíríà bíi which means pé mandatorily àwọn people yẹn ń bọ̀ láti wá perform ní US okay wọ́n ti wà authorized okay so wọ́n máa rí appointment automatically unlike àwọn okay. non-immigrant category of visa bí àwọn to fẹ́ lọ ṣe visiting bí bí wà B jù àwọn yẹn only ní láti máa appointment láti máa ra hmm. appointment but àwọn eléyìí priority visa package ni wọ́n okay ṣe understand so wọ́n máa fún wọn ní priority bó ṣe jẹ́ priority yẹn báyìí owó yẹn ó priority náà. ẹ kò owó ráńpẹ́ wá ni ṣe understand and deposit kékeré náà máa san okay tí visa wọn bá jáde tán wọ́n máa ṣe máa san owó mm, bẹ́ẹ̀ ni so a dẹ̀ ní opportunities fún wọn láti gba visa Schengen visa UK visa US visa Australia àti New Zealand ọ̀rọ̀ visa máa ń fún mi ní concern torí pé tó bá ti jẹ́ mọ́ pé nǹkan tó já bíi group bẹ́ẹ̀ni sá tí nǹkan bíi mẹ́wàá bí bá ti di mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ni ẹ mọ̀ visa máa ọ̀rọ̀ travel máa wà spiritual gbà mí bẹ́ẹ̀ni sá ẹlòmíì wà àkókò rẹ̀ ò tí ì dé bó o lẹ ṣe máa ń ṣe ṣe guarantee wà guarantee wa wọn ló fi jẹ́ pé owó tó máa san kò ju just visa application fee wọn lọ ah, lẹ́yìn tí visa wọn bá jáde tán ni wọ́n máa san owó. ẹ ẹ jọ ẹ láti gba p one p two p three work permit. bẹ́ẹ̀ni sir. group ló sábà máa ń jẹ́. bẹ́ẹ̀ni group ni sir. so ṣé ẹ fẹ́ kó wọn lọ as àwọn tó fẹ́ lọ entertain lọ́hùn ni. bẹ́ẹ̀ni so nǹkan tá a máa ń ṣe ni pé àwọn entertainers. àwọn entertainers. àwọn hmm, performers. àwọn coach coach àwọn artists. footballers àwọn teachers àwọn tó mm. fẹ́ lọ teach àwọn mm. yẹn la máa ń fi p3 kó wọlé mm-hmm. because àwọn tó bá fẹ́ teach ránpẹ́ bí àwọn fẹ́ lọ sọ̀rọ̀ nípa culture àbọ̀ fẹ́ lọ sọ̀rọ̀ nípa language and co mm. àwọn náà ní àǹfààní láti gba p3 visa so àwọn tó bá fẹ́ lọ ṣiṣẹ́ specifically tó wà culturally inclined náà máa ń gba p1 p2 p3 visa. báwo ni àti dúró lọ́rùn wọn ṣe máa pẹ́ tó. ok sir so wọ́n máa ń fún wọn ní five years visa pẹ̀lú mm -hmm. one year employment authorization. okay so five year visa náà máa To tó máa multiple entry visa that means pé wọ́n lè máa lọ kán máa bọ̀ then wọ́n máa ní one year employment authorization tó dẹ̀ wa renewable. okay so sponsor to bá gbé wọn wọlé ló máa bá wọn ṣiṣẹ́ lórí renewal um, so employment authorization wọn. so ẹni bá bá wọn ṣe p three yẹn ló máa jẹ́ bí sponsor oh, wọn ló máa jẹ́ bí sponsor wọn bẹ́ẹ̀ ni so ló ma send gbogbo document sí wọ́n máa fi fún wọn ní visa tó bẹ́ẹ̀ ni tó máa send ẹ̀ sí consulate níbo lọ́dọ̀ yín. all right sir so office wa wà ní LOA court building aṣíbódìjà junction bashorun road nìbàdàn loa court building aṣíbódìjà junction bashorun road nìbàdàn wọ́n dẹ̀ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one three five four three zero three eight two zero eight one three five four three zero three eight two ẹ ṣe púpọ̀. ẹ ṣe. Remic Bible College, the training arm of Christ Revival Miracle Church, Remic Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pè lo ìmọ̀. Fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá. Ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábọ́ wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹ ni yékéyéké. Tá a pàpà wá yan irúṣẹ́ bẹ́ẹ̀ láàyò. Kò ní nira fún ni láti ṣe. Etí yín mélòó gbogbo yẹn tó fẹ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ lórí àwọn ẹ̀ka ẹ̀kọ́ wọ̀nyí. Leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism evangelism and the art of leadership Gremic Bible College òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́ wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ́tíkẹ́tí ìwọ náà má káwọ́ gbéra o máa lọ tààrà sí Gremic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ House. behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Gremic Bible College the training arm of Christ Revival. Reverend Miracle Church ọjọ́ orí òsè fowó rà ẹni Èdùmàrè fẹ́ ní dásí pẹ̀lú àlàáfíà tówó tọ́lá àmọ́ ẹni tó bá rò tọmọ pẹ́ dùn yóò rántí ọjọ́ tá bí láti fẹ̀mí ìmoore hàn sọ́ba Èdùmàrè ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé EOB aláṣẹ àdúrà létè marin bí olúkoyin EOB ó sọjọ́ bí ẹ̀ tó pé àádọ́ta ọdún lókè èèpẹ̀ fifty years gbogbo ọjọ́ kejìdínlọ́gbọ̀n lọ́dún lọ́dún twenty eight February twenty twenty four lọ́jọ́ aago mẹ́ta ọ̀sán lẹ́tọ̀ gbogbo bẹ̀rẹ̀ aṣọ ibi tí wàá lẹ̀ bàbí ní yínká ayéfẹ́lẹ́ music house fẹ́lẹ́lẹ̀ ìbàdàn àti lọ́fíìsì eob naija west opposite ak filling station ìbàdàn àsọdá kẹ́yìn ó fi wà kúnṣẹ́ aṣọ ń tán lọ ọ̀dà kaṣọ tán lẹ̀ kó sojú kejì. five thousand péré lọ́pàá mẹ́rin pé nọ́mbà bó ra sọ zero eight zero three eight three zero five five six zero tàbí plus two three four eight zero three five three seven three one nine nine dr yínká ayéfẹ́lẹ́ mon ni wọ́n máa gba gbogbo yẹn lálejò ọjọ́ bíi eob ọ̀rọ̀ sọ̀mù eob lónìí olúwa ògo nípò orúkọ rẹ. my sacrifice of praise nílùú ìbàdàn lọ́jọ́ sunday ọjọ́ kàrọ̀dẹ́lọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty four. ẹni tí ènìyàn olúgbẹ́ ẹni tó ènìyàn olúgbẹ́ ìyìn ẹ̀mí olórun yóò tún sọ̀kalẹ̀ bí àdàbà bí àwọn akọrin ẹ̀mí bíi adéyínká aláṣeyọrí bí dèmíọ́lá ọba peter sanokobi pastor ifeanyi dogiyan zion praise oníyeye minister ìgbéròǹkẹ́ babatunmise yóò ti máa dáná ọpẹ́ rúbọ ọpẹ́ lọ́jọ́ sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì látàgò kan sọ pastor mayo yóò gba gbogbo èèyàn lálejò ní international conference center university ìbàdàn ọkọ̀ ọ̀fẹ́ yóò wà ní ìwòrò challenge Sango ọjọ́ lisiti apẹtẹ bẹ́ẹ̀ làyẹ̀wò lérò ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ àmúrelé máa wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé máa pè zero eight one six one one six three six six one tàbí zero eight zero six four eight one zero nine five nine sacrifice of praise ní international conference center university Ìbàdàn láago ọ̀sán Sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ó máa loud gan. Hey dreamer, in your quest to study abroad, you need among other things, money, international passport, and most importantly, information. Information is so important that it determines the outcome of the study abroad process whether you achieve your dreams or otherwise, including how seamless or cumbersome the study abroad process gets. At Eagles Horizon Consult, we are always excited to add your seamless success story to our record. Start your journey to studying in Australia, Canada, UK, or USA today. Call or WhatsApp 070472000030 or 070472000031 or walk into Suite 15 FD Mall, 13B University Crescent, beside Foodco, Old Bodija, Ibadan. Or visit www.eagleshorizonconsult.com. Eagles Horizon Consult. Vision. Access. Mobility. bínú sí wa ẹ bínú ah. sí wa ah. mo ti gbé kọrin zero zero three two three two ten five olùlọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ ẹ̀gbọ́n mi. àmín. <laughs> àlàáfíà fẹ́ tó pẹ̀ wá. ẹ ṣeun. mo ṣé ààrẹ ò láṣẹ láti pàṣẹ wàá ni nípa gbogbo tó ṣe ń lọ nípa pé bóyá. àṣẹ wo lẹ fẹ́ kán pa. àṣẹ lórí kí sà. ayi. Hmm. iṣẹ́ wọn ò papọ̀ o ẹ má pàṣẹ wọn pọ̀. iṣẹ́ wọn ò bá wọn papọ̀ náà ṣé wọn lè rí solúsà ṣe sí ni gbogbo nǹkan tó jẹ mọ́ Ah. ẹ yà wọ́n pé ẹni sòrò subsidy is gone subsidy is gone. so ah, ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ kúrò lẹ́ o ẹ kúrò lẹ́ yes sir ẹ kúrò lẹ́ sá o yes sir. Eh, Alhaji Lafiya ló sọ̀rọ̀ láti Ṣàngó garaji Ìbàdàn. ẹ ṣe o sir mo rò pé iṣẹ́ kan ń bẹ ní aṣọ rọ̀bì wa pé pé tí wọ́n bá ti dé bàbá yìí wọ́n á ti aṣáájú àfúlà wọ́n á ti di nǹkan mìíràn. ẹ wo tí bàbá yìí bá wa sọ ẹ wo ìgbàgbọ́ tá a nínú nínú rẹ̀ ẹ wo oríṣi rẹ̀ ẹ wo bí tó ti bá di ayé dé ẹ wo bí tó ti bá òṣèlú dé ẹ wo bí tó ti bá gbogbo nǹkan dé nínú ayé tó ẹ sábẹ̀ wá sí ojú ojúmọ́ fún ẹ dẹ̀ máa wò ó ebi ilẹ̀ tún complain bó ṣe rí bó ṣe rí ẹsẹ̀ ìdí sọ́tẹ̀ náà ẹ dẹ̀ máa wò ó bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bọ́tì yẹn. Ah. bàbá ẹ ẹ máa wò ẹ máa wò ẹ máa wò bàbá lè má mọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí o. bàbá mọ̀ bàbá ní representative. bàbá wo ni òní máa kẹ́yìn kẹ́yìn sọ́tẹ̀ ẹ̀ máa ti ṣẹlẹ̀ nínú ilé fẹ́ níbẹ̀ sí gbogbo. Ah. ẹ kú ọ̀lẹ́ o àmín. Ah. Àmín. Orúkọ tèmi Ok. Ah. Ah. Ṣé wọ́n bọ́ sí ìṣòro aṣọ́kọ́ fi yẹn? rí nǹkan tẹ́ ẹ sọ yẹn? Ẹ máa gbọ́ ṣe rí nǹkan tẹ́ ẹ sọ yẹn la ṣe sọ pé a fẹ́ fi five hundred million ṣe àdúrà gbogbo ogun tó bá wà nínú villa kólúwa bá wa. ẹ bọ́m̀bìlẹ̀ ń bẹ̀ jàre five hundred million owó lẹ fi ń ṣàdúrà sáwọn ah, ah. àwọn ẹ wo ẹ má jẹ ẹ má máa ti ọlọ́run bọnú gbogbo àwọn nǹkan wọ̀nyí. àìnígbàgbọ́ yín náà. ẹ má máa ti ọlọ́run kọ́ ló yan ààrẹ fún wa. Ah, ọlọ́run kọ́ ló yan. ọlọ́run ló máa ń fìyàn sípò. no no no no no no. ọlọ́run ló máa ń fìyàn sípò. tí ẹ bá ti gbé mechanism kalẹ̀ ẹ ń bá kójú òṣùwọ̀n ni ó mú ẹ gbàgbé ẹ má jẹ́ kẹ́nìkan fi nǹkan kan bò wá lójú fúnra wa la sọ pé nǹkan báyìí la fẹ́ a dẹ̀ ti gbé àwọn kan sílẹ̀ tó máa yẹ̀ wò kókè ńgbà tá a wò wò òṣùwọ̀n ẹni tẹ́ ẹ sọ pé ó pé jù lé ó ti yé yín mi ì sọ pé destiny ò sí o ẹ má tanra yín o ìgbà tọ́lọ́run yọ ọba fún Israẹli láyé ìgbà yẹn nìyẹn o ní Israẹli ní ìsìn Ọlọ́run kọ́ ló ń yan president fún wọn gan o fúnra ara wọn ni wọn lọ dìbò wọn sì yẹn tó bá wù wọn ó ti ẹ má máa gbé kinní ìkọ́ ọlọ́run lọ́rùn ẹ jẹ́ ká fún ara wa ká ní nítorí pé ní rebirth ká farabalà jókòó ká ní orientation wa change nísìnyí wọ́n ti fún wa ní kékeré láti kékeré láti fẹ́ láti fẹ́ já nǹkan gbàmọ́ra wa lọ́wọ́ ká bá tẹnìkan jẹ́ ká tètè lè bá gòkè ó ti wà lára wa tí kinní yẹn ò bá kúrò bá ṣe máa bá lọ rè ẹ má jẹ́ kí n tàn o irú society tá a jẹ́ òun ni irú ẹni tá a yàn sọ lórí wa o irú society tá a jẹ́ òun lọ́lọ́pàá tá a ní o oh, òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ o àwa fúnra wa ni aburú alẹ́ aburú atúlẹ̀ ah kọ́ oh, god kọ́ o oh. ẹ máa fi kọ́ lọ́run lọ́rùn ẹ máa fi kọ́ lọ́run lọ́rùn ẹ bá rí kùsẹ́kùsẹ́ ẹ pàdé ṣọ́ọ̀ṣì ẹ bá rí kùsẹ́kùsẹ́ ẹ pàdé ṣọ́ọ̀ṣì ẹ pàdé gbogbo ẹ̀ ní kíni ní kíni ibi tó máa padà pa wá sínú wọn lọ́run ló fẹ́ bẹ́ẹ̀ àmọye àmọye tó ń ṣẹlẹ̀ tọ́lọ́hún ò lọ́wọ́ ṣíṣẹ́ pé fúnra wa la fúnra wa la ń ba ti ara wa jẹ́ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ wo ẹ má fẹ́ mi lé pè mọ́. ẹni tó ti ra sìmẹ́ǹtì sílé tó ti wà ń bẹ̀ láti dìsẹ́mbà. ní wàhálà ìbáyé fẹ́lẹ́ ṣe ń sọ pé ẹ̀fọ́kàn balẹ̀. láti tó ti wà sìmẹ́ǹtì láti ó ti yẹ tí ọgbà tó gbọ́ pé owó ti gorí sìmẹ́ǹtì báyìí. ó fi lé kí ló dé. ó jẹ́ pé inú kọ̀ǹtẹ́nà ló já sìmẹ́ǹtì sí tẹ́lẹ̀ kódà ẹni tó ti kọ́lé tó ti kọ́lé tipẹ́tipẹ́ láyìíká láti ayé nàmínàlẹ̀ hmm. ó sọ fẹ́ ni pẹ́fẹ́ tó o bá ti ní four hundred thousand o lè gbénu three bedroom flat mi dọ́là tí wọ́n ẹ̀gbọ́ ṣé dọ́là affect ẹ̀ nísìn. kí ni ọ̀gbẹ́ni gbé kí lorúkọ ẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi jàre. hello. hello. hello. ẹ kúrò lẹ́mọ̀ o. ẹ lẹ́kọ̀ọ́ mi sà. ẹ bá mi pàrọwà fún àwọn ọmọ nàìjíríà kan jẹ́ ká ní sùúrù. ṣáà ṣáà ti jẹ́ ní gbọ́dọ̀ yẹ kí ẹ bá wa pàrọwà fún kí lẹ wí. ẹ̀yin gan ni kẹta wà pààrọ̀ wà fúnjọba. Eh, ah. eh, ẹ̀yin àníkẹyìn gan ní sùúrù ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà. Ah, ah. kí ni ti le jù. ṣé ẹgbẹ́ kànga tẹ́ ẹ̀ kan omi ni ṣé ẹgbẹ́ kànga tẹ́ ẹ̀ kan omi ni. gàrí kì í lè ṣe pé nǹkan tó ń wọlé fún wa kó ó pọ̀. àwa lọ sí ṣọ́ọ̀ṣì ó dé lẹ́kùn pé sábà wọn bá ṣọ́ọ̀ṣì tó yẹ kí wọ́n bá wọn tó yẹ kó bá wọn àwọn àwọn síbì yẹn tó tọ̀rọ̀ ah. tí wọ́n gba ọ́fìrì lọ́wọ́ wa. wọ́n ah. gbà pé wọ́n ṣàfẹ́mí sọ pé wọ́n gbàjọba òun sọnù lọ́wọ́ wa. wọ́n sì yà jẹ́ wá bí ẹni pé àráyé wá. Ah. ibi tí mo ti dá ibi tí mo dàgbà dé yìí mo ti mo mọ nǹkan tí mò ń sọ ó wá sọ wá jẹni tí ò rà yín wá. àìgbà tẹ́ ẹ̀ ń sọ yẹn ti pẹ́ o ó ti pẹ́ o. a wà nínú ilé ẹ wá sọ ẹ wá sọ wá ẹ wá sọ wá ẹ ń gbogbo wá sọ bó ń sọ wá di jọ̀nàjọ̀nà. ẹ má bínú ẹ má bínú ẹ sọ wá di jọ̀nàjọ̀nà sí gbòòrò. ẹ má bínú. ọlọ́run bẹ́ẹ̀ máa ṣe ìdájọ́ kálukú. Ah, ọlọ́run máa ṣe ìdájọ́ ìdájọ́ tó yẹ ọlọ́run máa ṣe ìdájọ́ àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run tí wọ́n bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n yé gbowó five hundred million ló fi gbàdúrà fún nàìjíríà five hundred million. wọ́n ní wọ́n gbàdúrà fún nàìjíríà wọ́n gbàdúrà fún nàìjíríà nàìjíríà tí wọ́n ní wọ́n gbàdúrà fún tí wọ́n bá ti lọ sọ́dọ̀ wọn tí wọ́n gbá nílò ìdán lọ́wọ́ ò nílẹ̀ tí wọ́n bá wọn mọ́. ẹ má bínú. àwọn sọ́dọ̀ wọn à ń gbàdúrà à ń lọ sọ́dọ̀ wọn à ń kúnlẹ̀ fún wọn ẹlòmíì ẹlòmíì sọ́kátọ̀ jìrọ̀ṣẹ́ ó sọ di ọlọ́run kò lè kúnlẹ̀ fún wọn fún ọ̀pọ̀ ìnú rẹ̀. wọ́n bínú jàre. ẹ fọkàn balẹ̀. ẹ yí rédíò yín sílẹ̀ kọ́kọ́ yín tó balẹ̀. ẹ dẹ̀ fọkàn balẹ̀. ẹ wá nìyẹn. o. àmì o. ẹ ọba látọjọ. ẹ pẹlẹ. ẹ pèsè ganan. understand understand. ìtàlẹ́wà ni. ẹ fọkàn balẹ̀. ẹ wò ó. Ah. Ah. gbogbo ẹ̀ náà àtàdúrà náà ni àdúrà náà ni àbí àmọ́ mo bẹ ọlọ́run ẹ má ṣe pé o ẹ má ṣe pé o ẹ má ṣe pé o ẹ jọ ẹ jọ tẹ́ ẹ bá ṣépè mi ní foríjì yín mi ò ní foríjì yín tẹ́ ẹ bá ṣépè. pẹ̀lú agbára afẹ́fẹ́ gbogbo ohun tí kí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tó jẹ́ pé ìta hmm? ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òye mi kò lè yé o àdúrà tẹ́ ẹ gbà yẹn òye mi. bọ̀dá ṣàlàfíà lẹ àlàáfíà ni sàrà ẹ kúrò ah, lẹ kọfẹ dọdọ yìí rárá bẹ́ẹ̀ lẹ ní gẹ̀ẹ́yì lọ bá mú fóònù mi wá. lọ́dà bíi ọpọ́n afáyì. bẹ́ẹ̀ lẹni gẹ̀ yìí. lọ́dà bíi ọpọ́n afáyì. ẹ pẹ̀lẹ́. ẹ gbóhùn sókè. ẹ sàárùkọ mi ni ọ̀gbẹ́ni ah. Damilola Olusanya. ebi ò tí ì pa yẹn ń dánu mọ́ máìkì <laughs> ọ̀ya kílẹ̀ epo kan yín o ẹ dánu mọ́. Damilola Olusanya. kì í lo fònẹ́. bẹ́ẹ̀ni láti iléeṣẹ́ Eagles Rising láti wá. okay so ọ̀rọ̀ ta ti ń jẹ lẹ́nu láti ẹnìjọ́ mẹ́ta yìí náà ni a tún wá tún sọ. èwo ń bẹ nípa àwọn tí ó bá fẹ́ lọ tẹ̀síwájú láti kàwé nílùú òkèèrè ní ilẹ̀ bẹ́ẹ̀ ni so ó ní iléèwé kan tá a ti ń sọ láti ọ̀sẹ̀ tó kọjá ní orílẹ̀-èdè USA eh, iléèwé yẹn máa ń gba wọ́n máa ń gba kéèyàn san owó wọn ní díẹ̀díẹ̀ then owó téèyàn máa kọ́kọ́ san ó jẹ́ five hundred dollars tí a sì. Si, a rí i pé kò ní ga àwọn èèyàn lára bí àwọn iléèwé mìíràn tó máa gba bíi four thousand five thousand so ó wà lára ìdí tí a ṣe wá sọ nípa iléèwé then wọ́n ní session bíi mẹ́rin láàrin ọdún kan sẹ́ni tó bá ti mísì March ó sì lè lọ ní June ẹni tó bá mísì June ó lè lọ ní September ẹni tó bá mísì September ó lè lọ ní December so àwọn àǹfààní tó wà ní ara iléèwé yẹn nìyẹn. níbo ni iléèwé yẹn wà. USA ló wà University of California. ok, okay. Yes, eh, kí ni kíkúnjú òṣùwọ̀n ìgbéléwọ̀n téèyàn á fi mọ̀ pé òun tó láti kópa nínú àti lọ kàwé ní California. ok so um, for now nǹkan tí wọ́n nílò láti bẹ̀rẹ̀ kò ju international passport wọn àti CV lọ nǹkan tí school need nìyẹn láti fún wọn ní admission then taba ti ṣe admission fún wọn tán wọn á san deposit taba san deposit a máa gba i twenty èyí tá a fi máa ṣe visa so taba dé visa ni a ṣe máa nídìí bíyà employment letter àwọn nǹkan tó kù bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n láti fi gba admission gangan nǹkan méjì tí wọ́n ní cv international ah, pass employment letter fẹ́ni tó fẹ́ lọ kàwé. bẹ́ẹ̀ ni lákàntí láti fi hàn wípé kò ń ṣe pé ni ẹ wà idle ní nàìjíríà kò ń ṣe pé bẹ́ẹ̀ ni ó ń ṣiṣẹ́ hmm. tó bá dọ̀hún náà wọ́n fẹ́ kàwé wọ́n á sì ṣiṣẹ́ papọ̀ ní ọ̀kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ok ìgbésẹ̀ wo ló wá yẹ kéèyàn ò gbé téèyàn bá fẹ́ jẹ̀rú àǹfààní yẹn. tó bá ti kàn sí wa ní iléeṣẹ́ wa tó wà ní eh, fd mall ẹgbẹ́ foodco ní ààrẹ junction ní bódìjà ní iléeṣẹ́ wa wọ́n sì lè pè wá ní orí aago wa náà zero seven zero four seven two zero zero zero three zero. ẹ ti sáré jù o ok zero ah, seven zero àǹfààní ńlá lélẹ́yìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ pé nọ́mbà yẹn lórí àwọn èèyàn á fẹ́ pè láti béèrè béèrè sí i. all right sir so wọ́n lè pè wá lórí zero seven zero four seven two zero zero zero three zero tàbí zero seven zero four seven two zero zero zero three one. ṣé nọ́mbà yẹn náà ṣiṣẹ́ fún whatsapp? bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n lè send message. àjẹpọ́n lè bá yín tan lórí whatsapp. bẹ́ẹ̀ni pẹ̀lú nọ́mbà yẹn. bẹ́ẹ̀ni ṣe lè pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí pàápàá èlé tó wà lórí whatsapp yẹn. méjèèjì náà ló wà lórí whatsapp àwọn èèyàn wa sì máa dá wọn lóhùn. ẹ júwe ọ́fíìsì yẹn lẹ́ẹ̀kan sí. ó wà ní fd fd mall ní ẹgbẹ́ food co tó wà ní ààrẹ junction ní bódìjà. ní bódìjà ní bàdàn. so a dẹ̀ tún fẹ́ sọ pé lẹ́yìn tá a wá bí ní ọjọ́ tuesday aláwọn tó ti bá wa tó ti ah, bẹ̀rẹ̀. mo fẹ́ sọ pé ìrírò <laughs> eh, mo fẹ́ sọ pé ìrírò. aláwọn tó ti bẹ̀rẹ̀ tó dẹ̀ pé wọ́n ti gba ọ́fà wọ́n ti wà ní stage of starting their visa láàrin tuesday yẹn sí èyí hmm? so offer yẹn it comes out within three days to one week maximum. okay ṣé ó ní gbèdéke oye àwọn tẹ́ ẹ fẹ́ tàǹfààní yìí wà fún àbí. as much as as much as possible oye àwọn tó bá lè wá. bí gbogbo nàìjíríà bá ṣe tán àti lọ. tí ọba ti ní owó àti sí àlọ. ìyá yìí tó then at uh, ìyá yìí lè lálejò ìyá yìí tó. kò bá wa lára mu. Ah, ìyá yìí tó wìnrin wìnrin kò bá wa lára mu. kò bá wa lára mu. láàdẹ̀ bí wọ́n sọ pé nítorí um, February mọ́ǹtì um, tó jẹ́ uh, oṣù téèyàn fi ìfẹ́ hàn à ń ṣe fifty percent discount lórí ah. àwọn um, services wa. èló ló yẹ kó jẹ́. oye tó yẹ kó jẹ́ gangan tí wọ́n bá ti wá wọ́n máa mọ̀. ẹ mọ ẹ máa mọ̀ ẹ fẹ́ sọ yẹn lórí àgbà <laughs> ok n bó lẹ́gbàá wọlé. Ah, ká gba bẹ̀ jáde. bí gbèyàn rẹ̀ǹtì kẹ̀kẹ́ níbí. <laughs> ẹ ṣe all right sir. hey dreamer in your quest to study abroad you need among other things money international passport and most importantly information. Information is so important that it determines the outcome of the study abroad process whether you achieve your dreams or otherwise including how seamless or cumbersome the study abroad process gets. At Eagles Horizon Consult, we are always excited to add your seamless success story to our record. Start your journey to studying in Australia, Canada, UK, or USA today. Call or WhatsApp 07047200030 or 070472000031 or walk into Suite 15 FD Mall, 13B University Crescent, beside Footco, Old Bodija, Ibadan. Or visit www.eagleshorizonconsult.com. Eagles Horizon Consult. Vision. Access. Mobility. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. bẹ́ẹ̀. àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangba-gbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò o. ilẹ̀ tí pọ́ǹpì kan ní mọ́níyà phase one. ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn nine hundred thousand naira péré ni timoniya phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ̀rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì dẹnu lẹ̀dẹ́lẹ́ ni síbi ọ̀pọ̀ àwọn olóde náwó àwọn event planner tó ń gbéṣẹ́ fún ni ò jẹ́ kówó wọn yọ and and event management. a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹ̀jú kẹ̀kẹ́kẹ́. ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì dẹ́gbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi. àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀. event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o. wọ́n wà ní Amoni Golden Estate Olóńdé ńbàdàn àbíkẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four Olamide and co rentals and event management. àwọn gangan ní mú pàtí ẹ̀ ẹ̀ ní dùn. ṣẹ́gun ṣá máa ráyè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ màmá tọmọ ẹ̀ travel báyìí ẹ kúrò lẹ́hẹ́ ẹ kọ́ lẹ sá. ṣàlàáfíà lẹ wà. àdúpẹ́ sá. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. orúkọ mi ni ọmọ tọ́sán ti ń gbé látọlógún ẹrú ìdígbàrú. látọlógún ẹrú. bẹ́ẹ̀ ni sá. à ń gbọ́ yín. ẹni tá a tún fẹ́ sọ tó gbọ́ ọ̀tẹ́ sọ sẹ́ni gẹ́gẹ́ bó ti ṣe rí ó sẹ́ni kẹ́ẹ̀ ti sẹ́ni sọ yẹn àwa kàn bẹ́ẹ̀ wọn kàn jọ nítorí ọlọ́ọ̀ kán jẹ́ kí ìlú yìí kó gba ihun tó yẹ kó gba ẹ̀gẹ́ bí òmìnira. òun la ṣe ń sọ fún yín pé kẹ́ ẹ fọkàn balẹ̀. ẹ sà ẹ gbọ́n ọ̀rọ̀ wímọ̀ sọ wípé ìrètí pípẹ́. ó sọkàn láàárẹ̀. Ah. Ah. a ti fọkàn balẹ̀ oṣù méje ẹ oṣù kẹjọ ló ń gbẹnulera wọn lọ. ọdún kan ò tí ì pé ọdún mẹ́rin là ń lọ wọn náà fẹ́ mú ẹyẹ lápò àjẹ tiẹ̀. ẹ ṣì ní sùúrù àmẹyẹ bọ̀ lápò ẹni dúdú ni àbí funfun ẹ ah, ní sùúrù ọdún mẹ́rin nínú ọdún mẹ́rin a sì lò oṣù méje ẹ ní sùúrù. ẹyin táwa tún gbàgbọ́ wípé ní confidence ẹyin gẹ́ bẹ́ẹ̀ yín gan ṣe ń kọ́mẹ́ǹtì lórí nǹkan ẹ̀ níbi àwa tá àti ẹ̀wà rọwọ́ ọ̀rí rárá. ẹ wo ìyá ń jẹ mí wàláì ìyá ń jẹ mí mò mú mọ́ra ni bó bó ẹ bó nígbà nígbà tẹ́yìn bá ń kọ̀ǹpilẹ̀ bẹ́ẹ̀ bó lè fi káwa fọkàn balẹ̀ lẹ́ni ah, káwa ò ṣe. ojú mi ń rí o. Hmm. Ah irọ́ ò dáa o. ẹ bá wa gbà ní kájọjọ tó àwọn leaf confident. ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tọ̀ sèmi lẹ́nu ọ̀rọ̀ ọ̀tọ̀ sèmi lẹ́nu torí mon ni mí senior citizen mo ra mo ṣe ní kẹ́ ẹ fọkàn balẹ̀. ara diesel engine diesel generator ẹ ṣe ara diesel generator láyìnká hmm. pé ká lè fi power company wa wọn ò bí wa dá kára diesel sínú ẹ. Hmm? bẹ́ẹ̀ ni nígbà tá a kan iye owó tí dísù jẹ mo á wò pé kí ni mo wá ra dísù jẹ fún báyìí. ìwọ náà ṣe máa lọ ra dísù jẹ ah, ah, Petrogen wà nílẹ̀ petrojen wò lè máa gbé gbogbo gbogbo building yẹn. wàá dẹ̀ ra méjì. ṣé ń gbọ́. ra méjì ara àwọn nǹkan tá à ń sọ ṣe rí ṣe rí ìṣirò ní ìṣirò ní ìṣirò ní kíní kan di ìṣirò lọ́kọ́ nìkan ti ṣe èèyàn máa ń fi ìṣirò irú elele tó fẹ́ fi ra dízù. ẹ dr yinka ifẹlẹ ẹ dárúkọ ifá àwọn ìran alẹ ìjàmbá lọlẹ. sùúrù má di sùúrù tó sùúrù lè di sùúrù tó.